sùúrù náà wọ́n ní wọ́n recognize àwọn èèyàn nìyẹn ah ah èyí ti lọ ṣe McDonald's ẹ ṣe ni kẹ ẹ gbé jókòó ẹ jókòó ẹ fi wá nǹkan fìdílé hmm. ẹ wá kan fìdílé kò sí lè ṣe kéde fẹ́mi èmi ń sọ wípé àwọn kan wà àwọn jọ̀gbọ̀gbà lórúkọ tiwọn àwọn kan connect ògo ni wọ́n àwọn tó mú ń connect ògo tó bá ti dọ́mọ̀ǹtì ara wọn làwa wà àwa máa ń bu ògo àwọn tógo wọn bá ti wọ rẹ́ẹ̀dì tógo wọn ti ń bílíkì pé about to die about to die about to die a ṣe kí ni a máa sọ pé òkè aníṣájà lọ́wọ́ ẹ kì í sí ẹjọ́ máa lọ bẹ́ẹ̀ ẹ má jò ó kú ṣùgbọ́n tẹ bá ti wá sẹ pé tógo yín bá ń pariwo about to die about to die tẹ bá sẹ pé ẹ tún fẹ́ràn rí mèmí èmi tún wá ní nǹkan kan ẹ ẹni bá ní bá mi jà á ní kí ni ògo rẹ̀ a pín tó bá sì ti kú no solution ni hmm. nítorí pé ọlọ́run ti ń gbénu tèmi lẹ́yìn fẹ́ bá jà ó sì sọ fẹ́mi pé ẹni tó bá ti ń bẹ́ mi jà á ó bà jà ẹni tó bá ti bá mi wí á ó bà wí hmm. ẹni tó bá ti gbógun tì mí á ó gbógun tì í nítorí pé ó sọ fẹ́mi pé ogun náà kò ń ṣe tèmi ó ní tòun ọlọ́run àlàyé ni ta ní ìwọ òkè níwájú Sọ̀rúbábẹ́lì ó ní kó máa dilẹ̀ ta ní ìwọ Hámánì tó ní Mọ́díkáì mi ò ní jọba tó ní kò ní jọba ta ni wọ́n ní kẹ́ ẹ ṣe kí ni gálò tẹ ẹgbìn sílẹ̀ tẹ rìn sílẹ̀ wọ́n ní kó fi yín kọ́ sórí rẹ̀ wọ́n ní ta ni ìwọ gòláyàtì tó ń halẹ̀ mọ́ èmi dáfídì wọ́n ní torí bẹ́ẹ̀ lónìí wọ́n ní ìdàrẹ́ ni kó pa ọ́ bẹ́ẹ̀ ni hmm, wọ́n ní ìdàrẹ́ ni kó pa ọ́ ta lẹni náà tó ń ṣègbéraga sí mi gan tó sọ pé òun fásitì tó ní tòun rí bákan wọ́n ní kó sọpò rẹnu pẹ̀lú ìgbéraga hmm, wọ́n ní kẹsítà lórúkọ tèmi ọríjínà wọn tí wọ́n ṣe bàm wọ́n ṣe bàm títí orúkọ mẹni bẹ́ẹ̀ ni mo sì ní mo ṣù sí ẹsítà bẹ́ẹ̀ ni mo sì mọ̀ tún mọ orúkọ tí mò ń jẹ́ wọn ò fẹ́ mi o mo bẹ́ẹ̀ ni èmi délé ayé ńgbà tó yẹ wọ́n ní kẹ́ ẹ ṣe orúkọ ẹ gbọ́dọ̀ yí orúkọ yín padà mo ní kí lẹ fẹ́ orúkọ tèmi nígbà tí wọ́n yí orúkọ mi padà tí wọ́n ní wọn ò pè mí lẹ́gàn mọ́ ẹ jẹ́ n dárúkọ mi fún yín lónìí bóyá ẹ̀ tí ì mọ̀ tí millennial yìí oúnjẹ success jẹ́ ń bẹ̀ láti millennial nígbà kan nígbà tí mo gba jésù gbọ́ mò ń jẹ́ steri nígbà tí mo bí ọmọ wọ́n pè mí ní favour bẹ́ẹ̀ ni tẹ́ bá wo iléeṣẹ́ mi tí mo nílò ní south africa favour bull ló ń jẹ́ bẹ́ẹ̀ ni ń jẹ́ favour tó o bá rí èmi orí ọ̀fẹ́ lórí gbà èmi ò kán mọ̀ bí mo ṣe wà yìí tí ẹ ń wojú mi bí mi ṣe ń sọ̀rọ̀ yìí mi ò pẹ́ méjì lọ́wọ́ Elédùmarè èmi gbọ́ngàn lèmi wọn ọ̀dẹ̀ nífẹ̀ẹ́ lómi ṣe mí bẹ́ẹ̀ ni Auto Bola Fọláṣadé ọ̀pọ̀lọpọ̀ máa ń rò pé ọkùnrin ni ṣùgbọ́n ẹ wò mí obìnrin ni mí ṣùgbọ́n ọkùnrin ńlá ló ń gbénu mi tí ń ṣe aláàfin ọ̀run tó tóbi gbogbo ayé àti ọ̀run lọ tó dá gbogbo ènìyàn tó kọ̀nẹ́ẹ̀tì ènìyàn tí mo ti mọ̀ tó wá fi mí mọ ènìyàn tí mo mọ bàbá tó ju bàbá lọ ah! kábíyèsí Elédùmarè ta oke òkè níwájú Sèrúbábẹ́lì ta lẹ́yìn gan tẹ̀tẹ̀ wá ń ṣe bí ọba tẹ̀ ń ṣe rádaràda tẹ̀ ń ṣe rédèrèdè ta ni yín mo bèrè ní ta ni ìyá yín ta ni bàbá yín mo ní kí lorúkọ aṣọ yín gan nílé aláró ta bá fẹ́ sọ nílẹ̀ Yorùbá àní kí lorúkọ yín orúkọ lórun èmi o ẹ jẹ́ ń wá lọ báyìí kí n tó kí Aláàfin ọ̀run èmi ni ọmọ olúkàrẹ́ àlìlà lèmi ń jẹ́ o bẹ́ẹ̀ ni ọmọ arógun má sa aṣọ̀tẹ̀ márùn àtijọ́ aláṣejùbọ mi gbígbóná ọmọ òrùlé parí ọ̀kọ̀rọ̀kọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ọmọ kọ́là pòrùnkù abẹniwá jẹun abìyàn àwájọyè bàbá rẹ̀ ọmọ ẹlẹ́yìn kùlẹ̀ àdéwùrè ọmọ gbárígi gbárígi bí ọba ṣọjọ́ jí máa ṣọjọ́ léyà ọmọ adélé tejiteji bẹ́ẹ̀ ni ọkọ̀ ọkọ̀ dúdú ọkọ̀ pupa ọkọ̀ ìgbọ̀rọ̀gọ̀dọ̀ tí ń ta sílẹ̀ lọ́jà ọba bẹ́ẹ̀ ni hmm, ọmọ abẹniwá jẹun ẹ̀gbóríkì yẹn ni ọmọ adélé tejì ẹ̀gbóríkì yẹn ni ọmọ ẹlẹ́yìn kùlẹ̀ àdéwùrè lẹ́yìn kùlẹ̀ bàbá mi ẹ a máa ń débi a máa ń wúre ni tí n bá gbàdúrà ilé mo bá bẹ́ẹ̀ ni tábà tí wọ́n sọ pé ọmọ abẹ́rínálẹ̀ rà bẹ́ẹ̀ ni tí ẹnìkan bá jájú sí bàbá bàbá tèmi tí ń ṣe ọba á wàá pọ ọmọ ẹ̀ sí bẹ́ẹ̀ ni mo ṣe máa sọ pé ẹnikẹ́ni tó bá lò máa pa mí àbò máa pọ ọmọ mi màá ní kó kú tọmọtọmọ torí bíbélì sọ fún mi pé ó give it shall be given back unto you full measure press down shake it together running over bẹ́ẹ̀ ni òní ọlọ́run fi fún mi so ta ni ẹ̀yin rádaràda ẹ lọ gbẹnu òṣìdákẹ́ ẹ ti pọ̀ tó ẹ lọ pọ̀ sí wa ẹ gé ẹnìtì tó bá wù yín ẹ ń gbọ́rọ̀ mi orúkọ tí wọ́n ń pè mí ńgbà ní mílíọnà mò ń sọ fún yín wọ́n ń pè mí ní auto success bẹ́ẹ̀ ni no be mouth Emi, ò béèrè fún wọn kàn pè mí orúkọ ni orúkọ máa ròyàn i must be successful by fire by force bẹ́ẹ̀ ni torí pé ọlọ́run mi ló láyé àti ọ̀run lónìí gbogbo ilẹ̀ bẹ́ẹ̀ ni ó níbi tí bá sì ti dé ó lóun gba ire ibẹ̀ fún mi ó ní the footsteps of the righteous ordered by God èmi wá sí Canada mi ò wá by mistake i came here because God has a purpose for me here i'm here because i have a life to inform me to affect positively bẹ́ẹ̀ ni connector ni ọlọ́run fi mi ṣe nítorí pé ọlọ́run mi jẹ́ connector ọlọ́run mi jẹ́ firebrand bẹ́ẹ̀ ni ọlọ́run mi ojoojúmọ́ ló ń tuntun sí ẹlẹ́wà ológo kò mímọ́ alágbára jùlọ agbára <laughs> ta lẹ́yìn náà mo ní ẹyẹ ṣàbíṣe bí ọba mọ́ kẹ ẹyẹ ṣe yáradàdà kẹ kó sì dànù kúrò níwájú tèmi èmi ò sí àwọn tẹ máa máa terrorize àbí tẹ máa máa ṣe kinní kan ẹ jẹ́ kọrin kan fún yín ní about four years ago kí n tó kó nàìjíríà ní èmi àtọmọ mi la jókòó sílẹ̀ a ti kọrin yẹn ló máa jáde ṣùgbọ́n mo ti wá pé ìgbà tá a ṣe tàkọ́kọ́ tí ò jáde àti wá wípé a fẹ́ ṣe hip hop ńgbà yẹn la ń kọrin lára orin yẹn ní èmi kan ẹ́ tèmi ẹ eh, èmiládé kan ẹ eh, tèmiládé ẹ yé pressurize mi ẹ yé terrorize mi mi ò tiẹ̀ mọ̀ pé terrorist kan ń bọ̀ nígbà tó ń pè ní gòláyà tó ń ṣe ẹ sábọ̀dọ̀ ó ní tèmiládé ẹ eh, ẹ lọ bèrè bóyá olórin kankan ti kọ́ rí kò sí olórin tó kọ tèmiládé bẹ́ẹ̀ ni orúkọ ọmọ mi sì tún jẹ́ tèmiládé èmiládé kan ẹ pressurize mi ẹ yé terrorize mi kí èmi tó sọ̀rọ̀ kí n tó débì kan ọlọ́run á ti sọ fún mi pé yes n tí máa ṣe níjọ́ ọjọ́ iwájú á ti sọ fún mi bẹ́ẹ̀ ni hmm. ó ní ọmọ àtijọ́ aláṣejù bọ́ mi ń gbóná ìyá àbàdàn ẹ̀ṣà bọ́ọ̀dù ẹ̀ṣà bíngò ẹ̀ṣà gòrílà ẹ̀ṣà tẹ́rọ́rìsì ẹ̀ṣà apanilẹ́kúnjayé ẹ̀ṣà kọ́ńkẹ́pùṣà ẹ̀ṣà gbọ́mọgbọ́mọ ẹ̀ṣà alájàalẹ̀ ẹ̀ṣà x-men ẹ̀ṣà apanilẹ́kúnjayé ẹ̀ṣà tó ń pààyàn ẹ̀ṣà tó ń bá wọn gbowó fraud ẹ̀ṣà olè ẹ̀ṣà píkà broken and entry ẹ̀ṣà tó máa ń lọ mi ò mọ bó ṣe máa ń pe kíni yẹn tó máa ní wọ́n lọ shop clips bẹ́ẹ̀ ni ẹ̀ṣà tó ń jalè ẹ̀ṣà tó mú gbóòta ló fi já ẹ̀sà bíngò tó mú gbó ta ló fi jọ o ṣùgbọ́n nínú ìtàn bàbá ẹ̀ àgbọ̀ wípé dádì wọn ló fi gbọ́ mímu jọ mo ní national item fún ẹ lẹ́nìí orí ẹ ti dàrú kò ní ta fún yàrá yàyàyà yàyàyà yàyàyàyàyà yín kò ní yẹ yín olórí burúkú olòṣì ìyẹn wá ṣe ojú jáde pé ọmọ ọdún mélòó lèmi lọ́wọ́ lásbọ̀n nílé wa ó dàbí wọ́n àti ẹ̀yà àbàdàn lẹ́gbẹ́ bẹ́ẹ̀ ni tètè lọ́gbọ́n lọ́mọ ẹrú ẹ kó lọmọ rẹ lẹ́rú ìwọ̀fà ẹ kó mọ rẹ níwọ̀fà ìṣòye yín kó má ṣe bí ọba kò ní yẹ ìyálà ìyá yín kò ní jẹba bala yín lọ́nà ọ̀run ètò bá ti kú gbogbo ara lé yín máa bọ́ sọnù bí ọmọ wọ̀ ni ẹ máa yọ sọnù tẹ́ máa yọ kú ni ọ̀run nílé yín ọ̀run làlà ó yá ẹ kẹ́rù yẹn dágbére fáyé ẹ gbé wọn lọ sí bojì o gbogbo ewé nation ẹ gbé wọn lọ sí bojì o gbogbo alágbára òkùnkùn ẹ sá bíngò olórí burúkú àwọn terrorist tó ń yọ ayé àwọn ènìyàn lẹ́nu tó ń yọ mí lẹ́nu ẹ gbé wọn lọ sí bojì o ibojì kú nílé ẹ oníyẹ níta fún ẹ oníta fún ẹ ẹ sá ìwọ yẹn tó ṣojú bí ìwọ tápẹ ẹ sókè táṣọ òfin tiẹ̀ rí ó ń bí ní ọdún méjìlá ó wá sọ pé olóra mọ́tò máa káàbọ̀ jẹ́ ń tún kọrin elémùrè fún yín ìgbà ibà rẹ pọ́nmọ́ gá ọ̀tá ọdún ìgbà nìkan ṣẹ̀ṣẹ̀ ara kẹ̀kẹ́ àlòkù kan ó wá wẹ́rẹ́ níṣẹ́ olúwa sí ẹnunú rẹ mọ̀mọ́dé ṣe é mi àjọkẹ́ ọmọ ìyá àbàdàn the terrorist ìgbà tó ti lọ ọdún méjìlá ní ìlú Canada ìgbà yẹn ló ṣẹ̀ṣẹ̀ wá ra mọ́tò àlòkù ó wá kọ wẹ́rẹ́ níṣẹ́ olúwa sí ẹnunú rẹ mọ̀mọ́dé ṣe é mi twenty seven years in Dublin ó ṣe lọ ra mọ́tò àlòkù tó ń sanwó díẹ̀díẹ̀ ó wá lọ kọ wẹ́rẹ́ oníṣẹ́ olúwa sí ìwọ ẹ̀sà bingo ẹnunú rẹ mọ̀mọ́dé ṣe é mi o ó yá dírẹ́bà ò mọ̀ rọra níkànnà yẹn o ó rántí pé ọlọ́mọ sílẹ̀ ò mọ̀ lè nìyàn súlẹ̀ o ò mọ̀ rọra níkànnà yẹn o ó mọ ọlọ́mọ súlẹ̀ ò mọ̀ lè nìyàn súlẹ̀ o ṣùgbọ́n má gbàgbé pé ẹ máa jọ fi mọ́tò yẹn kú ni mọ́tò wọ̀nyẹn tẹ́ fi ń ṣe kí ni ó di kó sí yín ayé yín ò ní dáa ayé kò ní yé kò ní yé yesterday i just you know at times you want to have break i listen to my daughter we are so close ah there break in jesus name ayé mi náà ayé ò ní ṣòfò tí ẹnu ayé mi ò ní ṣòfò ọmọ mi mo ti ngbà yẹn lọ́hùn máa ní mo máa ń gbàdúrà kí ló dé àṣẹ wọn ni mo máa pàdé àwọn wèrè lọ́nà ni bọ̀ wọ́n fún mi lẹ́gba yín dání hmm, wọ́n fún mi ní ẹgba yín ẹgba lóògùn wèrè hmm, ẹ bá máa ti pa dúdú kẹ́ máa pa gígùn bẹ́ẹ̀ ni hmm, ẹlẹ́mọ̀ṣọ́ wọn lẹ́nì kèèkì rí ẹ wọ́n ní kò sẹ́ni tó lè borí rẹ mo lẹ́mi ti borí rẹ nítorí pé ọmọ ajagun náà ni èmi ń ṣe ẹ̀sà bọ́ọ̀dù ẹ̀sà bíngò wọ́n lẹ́nì kèèkì rí ọ kó dúró mo lẹ́mi ti borí rẹ nítorí pé iná ni ìwo omi lèmi ọmọ ajagun náà sì ni èmi ń ṣe wọ́n sì ti sọ pé arógun má ṣá ti di aláṣejùbọ́ mi gbóná nẹ́mí bẹ́ẹ̀ ni mo ti dí ìrẹ́ bọnú òkun pa mo ṣe ìbọmi kú fún ẹ ní orúkọ bàbá tí ọmọ àti ẹ̀mí mímọ́ kò ní yẹ ọ́ tọmọtọmọ kò ní yẹ ọ́ tilétilé ọ̀ ní gbádùn ọ̀ ní ṣoríire àwọn tani wọn lè fẹ́ ṣe kinní fún ó wojú tó bá máa ṣakọ sí wọn wojú o tó bá fẹ́ máa halẹ̀ máwọn èèyàn òun gbọ́dọ̀ mi ìgbà tí wọn náà máa sọ ni wọ́n gbá mi wọ́n gbá wọ́n gbá ọ̀rọ̀ ọmọ tó gbá tó tún dúró ni ta ni wọ́n gbá tó dúró rí ta ni wọ́n gbá tó tún sanra mọ́ ta ni wọ́n gbá tó ju ẹ̀tún dán mọ́ ta ló ń gbá tó tún nírun lórí wọn ò tí ì gbá irun òsì lórí ẹ̀ wọn ò gbá ẹ ló dàbí ilẹ̀ Gálílì wọn ò gbá ẹ ó dàbí sọ́bẹ̀ tán fi ń kólẹ̀ láàtàn wọn ò gbá ẹ ó dàbí ìgbálẹ̀ ó gbó ní tí mo fi ń gbálẹ̀ nulẹ̀ ó dáa jù ẹ lọ ní tí mo ń kẹ́sẹ̀ sí lórí footman ó bẹ́tà yí ẹ wọn ò sì gbá ọ ta ló wá lò ọ oníwọ̀n àwọn kan lòyàn ṣé tó bá lòyàn ó tiẹ̀ wá gbáyé ẹ̀ sílẹ̀ kó jẹ́ kí wọ́n lò ìwọ tó rí ní tó rékò tó dídì di ẹrù tó lọ sẹ́kọ̀ọ́ tó fẹ́ lọ gbà ní ti ṣe dígí ó rí gbà okùn lálàá nẹ̀ òun gbọ́ òun lálàá ìsìn ní já ọmọ kó máa ṣòṣò burúkú rẹ lọ ọ̀ ń gbọ́ kọ́ máa sọ pé nìkan pè ọ́ ta ló fẹ́ pè àwọn olóríire wọn tí ì pè wọ́n ìwọ ló fẹ́ máa rè pé ó fẹ́ máa gbé géèmù orí burúkú wa àwa jẹ tírénì àwọn ta lè ẹgbẹ́ rẹ rè pọ́jú orí ni wọ́n fi ń sọnà àmọ́rọ́fà gan ẹgbẹ́ lè mi àti mi ò kàn fẹ́ fara mi wí ọ̀nẹ́ ọ̀ tí ẹ̀ ń ṣẹgbẹ́ àbúrò mi èmi èmi jù ọ lọ mi ò jẹ financially materially morally and spiritually enough um, even in body in flesh area in the spirit realm mo ju ẹ lọ dọgba tó wà nù mi olódàáyé àti ọ̀run kò ní dáa fún ìyá aláya bàbá rẹ kò ní dáa fún bóyè kẹ mọ́mì rẹ lọ́nà ọ̀run ọ̀run làlà fún wọn náà ó yá kẹ́rù rẹ kó lọ́mọ ṣọmọdọ̀ kó lọ́ba yẹ ẹ lọ́nà ọ̀run torí yẹ bímọ àlè ó máa ń da kéèyàn má máa ṣàgbèrè ìyá rẹ alágbèrè ni ìyá rẹ sorí burúkú ìyá rẹ ṣàgbè lọ sí ṣòkòtò ṣe lọ sí kàfàǹṣà ó ṣe lọ mẹ̀dúgùrì kí ó wá gbọ̀bọ̀ wálé ó wá gbọ̀bọ̀ lọ sílùú ìbàdàn ó wá lọ balẹ̀ onílé jẹ́ bẹ́ẹ̀ ni ó wá lọ ba orúkọ àwọn abọ́dẹrìn jẹ́ ọmọ àlè játijàti àṣọlẹ́wọ̀n tiẹ̀ ní ọ́ abájọ àṣẹlẹ́wọ̀n tiẹ̀ ní ọ́ ológun dúdú ló jẹ́ ká mọ̀ àṣẹ abájọ tí tí tí tí tí títí Mr Brown àbídẹ̀mí yìí mímí oyè níyì má bínú dákun ẹ̀mí sọ oyè níyì ọkọ̀ adébímpé má mọ̀ bínú o ẹ abájọ tó fi kọmọ sí ọ lọ́wọ́ wọn ló ti gbọ́mọ lọ sọ́dọ̀ barista rí wọn ló kọ̀ sí ọ lọ́wọ́ náà nígbà tó ṣe DNA test pé wọn ò ní wọn nígbà tí dòdòkò ìwọ náà fúnra rẹ̀ ó sì sọ onígbà tó dé láti Dubai ń dò kàn sájáde lé nítorí pé ó sọ pé ẹni tó lọ dó ń Dubai ní hiv láti ìgbà yẹn ló máa ti kọlu wèrè o ní o máa ti bẹ̀rẹ̀ sí ń gbẹ ló máa ń rù ló máa ń gbẹ o ò kí lẹ́yìn tó bá ti lómi lára ló máa ló ṣẹnu kìtìpò ó ṣe láìpo ó dàbí kinní kan ọ tí ìmọ̀yàn bú ọjọ́ kan ń kọ bọ́n ṣe ń búyàn ṣé òun gbọ́ yín sorí kì mí fún ọ èmi tó yẹ pé ńgbà tí mo wà ní sukú ọmọ tó mọ́ ń pè mí jẹ́ ń pè ọ́ jẹ́ ń sọ fún ọ lónìí alápá gbòde asọ̀gbàdòde kọ́ jẹ́ ń wá túmọ̀ rẹ̀ fún ọ ó láwọn kan náà ti máa ń ṣàyàbí ẹ̀yìn ní sukú ọkùnrin ní pàápàá tí n bá tó bá fẹ́ jókòó yín máa gbójú mi sá máa ní fi mí lẹ̀ á ní òun máa fẹ́ bá mi jà torí pé mo dákẹ́ jẹ́jẹ́ lọ́wọ́ mo ń tó ṣẹlẹ̀ níjọ́ kan báyìí mo kàn sọ pé mo lọ́dà ìpọ́nmọdé yóò mọ ibi tí wọ́n ti bí mi o ọkùnrin sì ni n bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ lọ́jọ́ náà tá à ń wí yìí látọjọ́ ìran bá fún mi ní nickname first nickname tí mo kọ́kọ́ gbà láyé mi nìyẹn fún ẹ alápá gbòde asọ̀gbàdòdè kan alápá ń ṣó ti gbégbé tó bá fún ẹ lẹ́sẹ̀ kan wọ́n mọ bàtàlíọ̀ tó bá fún lẹ́ẹ̀kan báyìí ó yá knock ni èmi èmi kọjá kí lóríkọ àwọn tó wà lórí kìnìyẹn o ìtàn kí náà máa ń pe kábíyèsí wa olúwo náà tán máa ní náà máa ń polówó kankan ẹ̀yà àwọn kọjá rádaràda o àwọn òsì forúkà sọ́wọ́ gbààyàn á gbà ọ èmi gbà ọkùnrin lójú wọn sọ fún mi pé kí ló fi gbá mi ó ti fọkùn gbá mi ọwọ́ ni èyí ti rí ọwọ́ ta tírèènì ńgbà tá a sọ pé agégi inú gbó ẹ wá fi mi ẹ fi yẹn ń bẹ̀ mi èmi èmi èmi èmi ń tírèènì lọ́wọ́ ni ẹ̀yin sẹ́yìn tó ń tírèènì rí ni tó jẹ́ pé ojú rẹ̀ mọ́ ń ṣe kinní ń gbogbo bàtẹ́ mi ń tírèènì ní mímọ́ pé àyẹ̀yìn asínwé ni ẹ ẹ wá sọ pé oríyìn dàrú ìwọ lọ fẹ́ máa bú mi ọ̀sẹ̀ ra mọ́tò lájọ́ lọ́jọ́ tí wọ́n ti bí ìwọ sáyé tó ti ti gbogbo àwọn èèyàn ọmọdún tèmi ti ń wọkọ̀ ni ọmọ ọdún tèmi ti ń wọkọ̀ ni mo mú ọmọ ọdún tèmi ti ń wọkọ̀ ni tí mo ti ń dráìvù ní ìgboro nàìjíríà tí mo dráìvù káàkiri ìgboro àgbáyé táwọn wa ń sọ pé kinní kan ìwọ ló wọ lọ́wọ́ èmi tí mo fi tí mo tí mo fi mọ́tò tọrẹ nígbà tí wọ́n tún sọ pé kò sówó kò sówó bá ọlọ́run tún ṣe ní fi mọ́tò tọrẹ just to show you àjùlọ ni ọmọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ni hmm, kò tó bá kó gbogbo ilé ìkíde ìsẹnu ẹ èmi wá challenge ẹ ìwọ ìyá àbàdàn tó bá sọ pé ìyálà ìyá kan nìwọ torí pé mi ò kì í ṣẹgbẹ́ tiẹ bóyá ìyálà ìyá àwọn ọmọ ọ̀dọ́ mi ìwọ òwò tó ìyálà ìyá bàtà mi tọ́ necklace of ìyá ọláyẹ anybody Tani. mo wá fẹ́ challenge rẹ kọ́ ọ wá pé kó o ṣe ṣáàtì kó o fún àwọn at least be twenty thousand us dollar kó o tiẹ̀ máa ná fún wọn kó o tó So o ṣó ìyá láyà ṣó o ti understand torí pé aago màláìkà yẹn tún lọ bèrè dáadáa èmi àwa máa fowó ṣeré ni òun gbọ́dọ̀ mi bẹ́ẹ̀ yẹn kó tiẹ̀ kọ́kọ́ lọ bèrè lórí mi má tiẹ̀ jẹ́ ń dárúkọ màláìka màláìka jẹ́wọ́ dáadáa ta ni ò jẹ́wọ́ púpọ̀ bí àwọn efele kí wọ́n tiẹ̀ kọ́kọ́ jáde náà kó tiẹ̀ kọ́kọ́ fowó ṣeré fáwọn èèyàn kó tó wá máa dẹ́nu pé yálà yẹn nìkan ilé tó fi ṣó ilé ni mèrèǹtì ni ọ́ ò tí ì ralẹ̀ rí débi pé o máa kọ́lé ayé rẹ̀ ò da ayé àwọn ọmọ rẹ̀ ò da ojú wọn ò ṣe é gba kámẹ́rà tẹ́ bá gbójú sí kámẹ́rà ojú kámẹ́rà mọ́ ń dúdú ni bẹ́ẹ̀ ni torí ayé yín dúdú láti inú wa bẹ́ẹ̀ ni àlùjọ náà yín máa ń fojú bọ́ ni ojú yín ò darí èyí tó da jù nínú kámẹ́rà rẹ ó ti ó ti tú ara ṣe nìyẹn o ara ẹ ti da oní Canada ò gbìyàn tí àwọn èèyàn bá fẹ́ sọ̀rọ̀ pé Canada gbìyàn ṣé wọn náà wà náà tó máa sọ̀rọ̀ ni tó máa jẹnu játijàti ẹnu ẹ wíwọ́ bí apá já apá ẹ gígan bí anga yípo ó ṣèdí jákujàku ó ṣara gbágungbàgun orí rẹ dàrú ni ọmọ ẹgbẹ́ ni tani tani wọ́ tani yálàyà rẹ̀ ìwọ tó lè fi tẹ́ǹkan bọ̀ tọrẹ tó bá sọ pé kó wá wo rìsíìtì mọ́tò ọlọ́ o fẹ́ ka rìsíìtì mọ́tò tí ń bẹ nulẹ̀ tèmínì mi ò kúrò lọ bèrè nǹkan tí mò ń sọ lórí tẹ kínní tó bá bí yàrá ìyá rẹ dáadáa ìwọ Esabod tó ní ìwọ blọọgì ìwọ mọ̀yàn blọọgì ìwọ ẹ̀sà blọ́gà níwọ kó wá blọọgì MC kí n tiẹ̀ rí ọ mo challenge yẹn náà ọdún bẹ́ẹ̀ mi ṣe ń mi ń bẹ ni mo ṣe lè lanu láti sọ wọn ò bí wọ̀rẹ̀ wọn ò bí wọ̀rẹ̀ èmi sì máa tún rìn nígbà tí mo wà Nàìjíríà pàápàá ìmọ̀ rìn máa sọ ṣọ́ọ̀tì ni abọ́dé pé mi fẹnu ṣe èmi ò fẹnu ṣe o ẹnu ò ṣe ẹnu kọ́ ni music ariwo kọ́ lásán kọ́ ni music o kò yé mẹ́gò mẹ́gbẹ́ ẹ̀ ni ò ń gbọ́ kò yé mi bẹ́ẹ̀ èmi ò fẹ́ já tọ́mọ́yá bẹ̀rẹ̀ sí blog kó máa gbé píjà ǹdé kó máa romance kó máa lálàrí pé ó ṣe wedding fẹ́ wàá ṣe wedding tó bá dé ìsà òkú bọ̀ kì í ṣe pẹ̀lú àyíndé Wàsíù ò ń gbọ́dọ̀ mi bọ̀ máa gbé kó máa blog ẹ̀ bó ṣe blog ẹ̀ yẹn ni àríjú àríyànà mọ́ràn ọmọ tuntun máa gbé bẹ́ẹ̀ orí ẹ ti dàrú èmi ò ní jẹ́ ẹ tán olóṣì olóbòrìnrìn orí ọ̀run wa fún gbogbo yín ẹni tó bá tún flag mi ọgbọmọ sí kò ní pẹ́ mọ́ tó bá tún flag mi inú ikú burúkú náà kù mo ti gbọ́ mo ti gbọ́ ọgbọ́n hmm. ọmọ nǹkan tó mọ̀ ń pè mí second son mi second kìíní mi ni tún lélẹ́yìí tó tún fún mi ní claim tó tún fún mi nígbà tí tí mo tún wá dàgbà tí mo tún wá wà ń sisi nígbà tí ẹ mọ̀ tọmọ tí mo sì wà ń sisi ọmọ nǹkan tó tún pè mí ni sẹpẹsẹpẹ figure eight sẹpẹsẹpẹ eh, figure eight òròǹbó àyà rẹ̀ ó dùn jọ ọsàn lọ kì í ṣàwọn òròǹbó tiẹ̀ tó ti kan òròǹbó rẹ̀ ṣáwà òròǹbó rẹ̀ wọlẹ̀ òròǹbó rẹ̀ ò dáa òròǹbó rẹ̀ ti jábọ́ kòkòrò ń bẹ nínú rẹ̀ ayé rẹ kò ní pension fún ọ kò ní dáa fún yàrá ìyá rẹ mo tún sọ lẹ́ǹkan sí kò ní dáa fún gbogbo yín papọ̀ gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní ewé yẹn ẹ ní ṣe oríire mọ́ ewé ò ní jẹ́ fún yín egbò ò ní wà fún yín lórúkọ jésù ilẹ̀ dìmọ̀ yín lẹ́sẹ̀ ẹ ò ní ẹ ní ráyé lò mọ́ gbogbo tọ́lọ́run dá fún rere yóò máa ṣe búburú fún yín ni atẹ́gùn yóò fẹ́ lù yín kò ní gbádùn lára yín ẹ̀jẹ̀ yín di dúdú lórúkọ jésù kò ní jẹ yín ó yá jẹ àgbàdúrà ẹ mọ́ bínú pé ṣé mo ti dé mo ń bọ̀ mi ì dé ẹni gbádùn tálẹ́ fẹ́ máa èmi lè rí pé ẹ máa dín màmá fi paṣá yọ. ó mọ àwọn tí mo ṣiṣẹ́ ẹ̀ ò mẹ́m sí ni ó mọ iye bàtálì àtèrò tó ń bẹ lẹ́yìn wọn ni. ọ tí ì ṣe irú iṣẹ́ tó le tó àwọn tí iṣẹ́ tèmi ṣe fọ̀dí lábẹ́ ni mo sọ fún ọ. bọ́tí èmi ò ṣe láti fi hàn pé mo fẹ́ fi wọ́n gòkè torí pé kò sówó kan tí mo já lórí bí torí ọ̀dájú lowó irunmú sì rèé irunmú lowó kò ṣeé fà tí ó mọ́ ń dùn yàn so tí n bá sunkún gbà mí pé ẹ gbowó mi ẹ wá tún fẹ́ máa ṣe bí olóògùn lè fi mo lè fi wọ́n mo lè fi wọ́n dàgì lẹ́lẹ̀ torí pé ẹni tó bá gba nǹkan ní rẹ tó bá gbowó lọ́wọ́ rẹ tó fẹ́ bá tiẹ̀ jẹ́ gan ni kí ìwọ náà bá forí rẹ̀ gbá pàtà tó mẹ̀ṣẹ̀ tó yẹ̀yẹ́ tó wá sọ pé ẹ̀ lè dá padà èyí máa pa yín fi pa ṣáyó ṣótán èmi náà mo fi máa pín yín pa ṣáyé èmi sì wà ní Canada kò sí nǹkan tí yàrá yẹ ni bọ̀dí lè fi mi ṣe àfi kẹ́ tó máa bẹ̀ mí kẹ́ máa gbójú pamọ́ ìṣẹ̀ tẹ bá tro ṣèdí sí mi ń tro tẹ bá jókòó sí mi ẹ dákun ẹ mọ̀ ì tí ì pè mí ẹ bá tó tó ṣéèdì ń tó ògúlùtù sí yín ọ̀rọ̀ ń tó ṣéèdì ń ti tó ògúlùtù bákan náà àbórí yín burú ni ẹ jẹ́ àgbẹ̀ kọ̀ọ̀bọ̀ ní ti gbàdúrà is unusual ẹ dákun ta ni ta lẹ́yìn ẹ dákun èwo lẹ́sẹ̀ èwo ni ta là ń bá sọ̀rọ̀ èmi ò kọ́pì èèyàn. ẹ ká sọ mọ́ mi ẹ ká sọ máa. ẹ mọ̀ ká sọ. ẹ rà máa. ooo ẹkújọ mẹ́ta o. níbo lẹ ti mọ̀ mí rí tẹ́tí ní kújọ́ mẹ́ta níbo ti mọ̀ mí rí tẹ́tí ní kújọ́ mẹ́ta. Ah. ó mò ń gbọ́ yín à ń gbọ́ yín gbogbo ayé ń gbọ́ yín o. mo rí yín ló. ẹ ọ̀rọ̀ àmà àrí gbogbo àrí akitiyan tẹ́ ń kó lórí ipa ọmọ nàìjíríà náà ni o. Ah gbogbo ẹ̀ là ń rí lórí WhatsApp o gbogbo ẹ̀ là ń rí lórí Facebook o. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun bọ̀ bẹ́ẹ̀ ṣe sẹ́pẹ́ ń mẹ́ta torí pé àwọn ọmọ ẹsábọ́ọ̀dù náà ń bẹ́nu nàìjíríà gbogbo tẹ́rọ́rìsì ń dààmú nàìjíríà ẹsábọ́ọ̀dù ló ní bẹ́ẹ̀ ni àwọn ẹsìmẹ̀ wọ́n ṣe ń bẹ́ wọn lórí ni ń gé wọn ní fún ẹni tó bá ti ń ṣe sáà tó sọ pé ní nàìjíríà òun ló ní bẹ̀ bẹ́ẹ̀ ni torí ẹ̀ mo ṣe bẹ̀rẹ̀ pé mo mo ti mọ̀ yín rí o torí pé ẹnu la mo fi ń gbà à ah, ah. ǹjẹ́ kán kógbó sí lápò tó ń ta ah, gbó ẹsábọ́ọ̀dù ń ta gbó ò ta ò ẹsábọ́ọ̀dù ń ta gbó tó ta kókè ẹ ẹ̀ mú ń gbọ́ yín. lórúkọ bẹ́ẹ̀ ni lórúkọ jésù a ò ní ṣe orí burúkú o. àmì o. a ò ní ṣe orí burúkú àwa ò ní ṣe ní lórúkọ jésù o. àmì o. Hmm. ìṣẹ̀dá wa ò ní gbẹ̀bọ̀dé ibi o. àmì. ẹ ṣe ṣé ẹ ti sọ̀rọ̀ tán ẹ ṣeun ẹ thank you for calling in hmm. thank you for calling in. Mm. ìyá àbàdàn kò ní ragbá fún ọ játijáti ọwọ́ àrùn èébú ọ̀fìn bèmí ìwọ́n lọ rèébú ni èmi ò ní rèébú fẹ̀yìn torí mi ní purọ́ wọn ní sọ pé tó bá di lọ́la ó yá wá búra kọ́ ọ má lè búra torí mi mọ̀ ọ́ ṣépè má sọ pé pé ohun tó tẹ́ ẹ sọ ni tó bá ti jẹ́ tòótọ́ ni ní fèpèlè fún yín mo ní gbogbo ọ̀rọ̀ tó sọ fún mi tó bá ti jẹ́ tòótọ́ ipò oníjà mo gbẹ́ pé òpurọ́ mọ́ mi tí bá ti lọ Libya rí o àbí mo gbé kónkẹ́ àbí mo gbé lọ Libya àbí mo fọmọ gbé pé ọmọ rẹ ò ní kú ṣùgbọ́n tí mi bá ti gbé gbogbo ọmọ ìwọ ló sìn wọn ìyá àbàdàn torí olófẹ́ pa mí ọ̀run pa ọlọ́mọ ọ̀run ba ayé rẹ jẹ́ torí ìyá mi ń bẹ láyé bẹ́ẹ̀ ni ó sì fẹ́ jẹun ọmọ ó ti ń jẹun ọmọ ṣùgbọ́n ó sì fẹ́ jẹ sí bẹ́ẹ̀ ni ìyá mi fẹ́ jẹ sí bìkọ́ bẹ́ẹ̀ ni ìyá mi fẹ́ jẹ sí ẹ wá fẹ́ fẹnu pa mí ẹ wá ní mọ̀ ṣe pè fọmọ ọlọ́mọ ọmọ ọlọ́mọ kọ́ lè mi ni ayé yín burú ayé yín bàjẹ́ ayé yín ṣámọ́lámọ́lá alára jújú alára ìdọ̀tí ẹni tó ń fowó roko gbogbo iṣẹ́ tó ń ṣe nílùú Canada ọkùnrin ló lọ fi ń ra àwọn bọ́ìsì tún ni ọmọ gáràjì ló tún fowó ra o ọmọ gáràjì kò fowó ra àwọn ọkùnrin tó da o ọmọ gáràjì àwọn ìnúmẹ̀ àwọn olòṣì ló ń fowó ra káàkiri à ń gbọ́ yín ò talẹ̀ yín ẹ dákun. ẹ ra mà. o láti láti ìlú ní nàìjíríà ni. ẹ mọ̀ pẹ̀lẹ́ bóun ní ìṣàgámù ṣàlàfíà ni wọ́n náà ti sí nílẹ̀ ṣé dáadáa ni. àwọn ọmọ ìmọ̀ wà ní closing ni o. ok wọ́n ok closing nìkan ok lockdown ok ẹ pẹ̀lẹ́ bóun ní ok ẹ̀lẹ́ ẹ̀lẹ́ ẹ̀lẹ́. àkọ́kọ́ náà àkọ́kọ́ náà màá mú kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ yín fún akitiyan tí ẹ̀ ń ṣe fọ́mọ nàìjíríà. ẹ ṣé o mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín o ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun mo dúpẹ́ o torí ẹni tó bá ti ń ṣe irú nǹkan báyìí hmm ọlọ́run máa ń dunú sí wọn ah, púpọ̀ púpọ̀. ẹlẹ́dàá túbọ̀ mọ dunú sí mi ẹ ṣeun ẹ ṣe gan mo dúpẹ́. ọlọ́run á dúró tì yín o. àmín. ààbò ọlọ́run á dájú lórí ayé yín o. àmín o. lórúkọ jésù olùgbàlà ẹ̀ ní ṣẹ̀ṣẹ̀ gbé o. àmín kí lẹ porúkọ yín náà. pásítọ̀ olúkọ̀yà ni mà pásítọ̀ olúkọ̀yà. pásítọ̀ olúkọ̀yà ẹ ti wá bá àwọn lágbára jórúkọ bá àwọn bàbá mi olúkọ̀yà ẹ ti wá bá àwọn jórúkọ ẹ̀yin náà máa ẹ máa tó ah. lóko ẹ tó lóko. ah ẹ tó lóko. pásọ olùránṣẹ́ ọlọ́run náà ni mí ọlọ́run náà ló ló ràn án o. ok pásọ olùkọ́yà àkọ́rí gbogbo àárí gbogbo ohun tẹ̀ ń ṣe pátápátá lórí facebook pátá tí orú yín mò ń bọ̀ mà tí orú yín bá tó bá wọ bíi fifty ah, kódà gbogbo tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà ọmọ nàìjíríà ò ní mọ̀ ọ́. Hmm bẹ́ẹ̀ ni o tí olóyè bá wọ bí fifty ten ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn ọmọ nàìjíríà wọn ò ní wọn ò ní mọ̀ rárá. ẹ ṣé. èmi kàn ń dúpẹ́ lọ́wọ́ yín ni ọpọlọ́run adúró tì yín o. ẹ ṣé bá mi. ẹ kéré ẹ máa kéré òun lé lórúkọ jésù. àmín ẹni tó bá sì ti ní kémi má dé kémi má dé bá hmm. ẹ nà pípẹ́ bá máa ẹ mẹṣẹ rí mọ́mì hmm. kọ́ọ̀lù kan wọlé máa pè kọ́ọ̀lù kan wọlé máa. ẹ ṣeun ẹ sábọ́ọ̀dù ìwọ ló lóúnjẹ ọ̀sán yìí yóò mọ̀ pé kò ní dáa kó má jẹun àtàwọn ọmọ ewé olórí burúkú yín kò ní dáa kó má jẹun ẹnu ẹ̀ ti ń ṣe mí látàárọ̀ pọ̀ ti jẹun ẹnu ẹ̀ ti ń ṣe mí mo ti ń wò pé ah! àwọn èèyàn sì ti ń wò pé ah! kò fóbìnrin lóúnjẹ kò tí ì fún ní ó ti jẹ breakfast lóru ó yẹ kó ti jẹ lọ́ǹchì lọ́sàn-án yìí àwọn tí wọ́n kó tún ku dínà bọ́tà ni máa fún ọ lẹ́ẹ̀mẹ́ta kó mọ̀ bọ̀ tètè kú ṣó ti yé mo fẹ́ kó kú díẹ̀díẹ̀ ni bẹ́ẹ̀ ni méjì péré tó ọ lóru èpè lóru àti àwọn ọ̀rọ̀ àyájọ́ ní ọ̀sán bẹ́ẹ̀ ni orí rẹ burú ta ni yálà ìyá rẹ ta ni wọ ọmọ ọlọ́run tó dá ayé oríkì bàbá tèmi ó tún jọ móríkì ọlọ́run arógun máṣá ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ ọmọ ẹkùn òkè ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ ah <laughs> ó mọ nǹkan kan á ti jẹ́ aláṣejù bọmi gbóná ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin báwo ẹ̀yin fẹ́ máa lọ ṣẹ̀yìn bí àyà ẹ fẹ́ máa ṣàyà bí ẹ̀yìn tálẹ́ fẹ́ halẹ̀ mọ́ nígboro ayé níbo àbáyé yóò ní dáná abẹ́rẹ́ pé ẹnu ni mò ń sá pé mo pẹ́ǹtìtì àwọn akọ́ńtẹ́ ń gbà ní máa ń bá ẹni tí tó bá wù kẹ́ crop nígbà tí wọ́n ti ẹ̀ tí mo ní trump gba ẹ̀ wọ́n máa tó bá fẹ́ mọ àwọn tó ṣe kíni báyìí wọ́n máa àwọn tójú wọn go wọ́n máa kó mi mọ́ wọn mo ní mo fi báìbù ṣe kíni nígbà yẹn lọ́n kọ́ lọ́n tó gbà mí ó rè pé náà nà wàsá ṣé irú wa ló fẹ́ máa gẹ̀ṣẹ̀ mí gẹ̀ṣin lọ́dọ̀ yẹn yàn ó fẹ́ máa gun ọ̀bọ àtajá tó kàn ń gbó lásán wá sílé bàbá tèmi ayé ò fẹ́ ra onílágbá fún ẹ ó ṣí èrè dànù níta fáwọn tó ní ẹ àti gbogbo ará lẹ́yìn mo ń gbọ́ yín jàre tá lẹ́yìn sà ẹ má bínú àbí má dẹ̀nu bó ṣe jàre ọmọ ẹ à ń gbọ́ yín à ń gbọ́ yín. ẹ̀ka ẹ̀kú ètò. yẹ́sà o ẹ wo face ẹ kàn wọ́n mọ́ ah, hello hello sà. ẹ káàsán láti ilẹ̀ Lagos Nigeria ni. Ah, ẹ mọ̀ kú ewu pé wọ́n ṣi yín lẹ̀. Hmm. ẹ ń gbọ́ mi mà. à ń gbọ́ yín. programu yín o. ẹ ṣe. ẹ ló ẹ ń gbọ́ programu yín o lágbára Ọlọ́run. Hmm òkè lọ́wọ́ fún ní ń gbé òkè kìlẹ̀ máa máa lọ o. àmín àmín àmín àmín àmín. n try number yìí tipẹ́ tipẹ́ tipẹ́ tí a máa wà lọ́wọ́ online program but enjoy so lókè gbè yín lókè appreciate yín ní fún pẹ́tẹ́ yín ṣe fún àwọn ọmọ nàìjíríà. ẹ ṣé gan ni thank you very much. ẹ ẹ ẹ jọ ní bí Auto Pretty mo ń bá sọ̀rọ̀. Auto Pretty ni Auto Gallant Auto Pretty Auto Success. Huh? bẹ́ẹ̀ ni auto prosper auto prosper gbogbo ẹ̀ náà ni auto prosper sẹ́rí màmá abọ́dẹ̀rìn àbíkúlá tí ń pè é ṣubọ́ọ̀dù àbí ẹ̀sà bọ́ọ̀dù àbíkúlá tí ń pè é. èṣù bọ́ọ̀dù ni ẹ tún fún lórúkọ tuntun èṣù bọ́ọ̀dù èṣù bọ́ọ̀dù èṣù bọ́ọ̀dù à ń gbọ́ yín. ṣé ń gbọ́ mi hmm. ṣẹ̀rí láì tẹ̀ ṣépè fún ara ó ti ṣépè fún ara ẹni tí ó respect àwọn traditional ruler Yorùbá hmm. kò respect Ọọ̀ni Ifẹ̀ hmm. kò respect Aláàfin Ọ̀yọ́ gbogbo ọlọ́ṣà ní ṣàkàyàká sí. so bó ṣe wà yẹn ègún ni ó ti kẹ́gùn sórí àwọn ìran rẹ̀ Hmm. ṣéyìnbẹ́ yẹn bọ́lá ń ṣe bless yín ìlara ló ń ṣe ìlara bọ́lá ń ṣe gbogbo fídíò yín mo wo gbogbo bí wàá sí wa ìdẹ́wọ́ fẹsẹ̀ tó aláṣẹ ṣètò clash yìí láàrin yín after that time again even àwọn mo dáná odò ológun dúró níbi ológun ti sọ lọ́jọ́ àṣírí ẹ̀ pé nǹkan tó fàjọ àti wàásù àyìndé ó fẹ́ kó wàásù bá ń sùn ni ìgbà tó dẹ̀ bọ́ṣọ tó wàásù rí bí mo ṣe rí wàásù sọ pé ah èmi ò lè wọ òórùn òyà ìfowópamọ́ òde ògbúkọ. wàsíù àyìndé sọ pé òbu ẹ̀rín ló kóun lè bá sùn. àbí. lóbẹ̀ tí wọ́n báyé lóbẹ̀ tí ń pariwo wàsíù àyìndé kó báyàwó bá sùn. ó tí ń eh, báyé eh. gbogbo wọn jẹ ẹ wo alọ́mọ ayé tó bá ti ba tiẹ̀ jẹ́ ọlọ́mọ à ń ba tiẹ̀ jẹ́. bẹ́ẹ̀ni. ó ṣe kò lè kó lójú kan. ó ti kúrò àwọn kúrò. gbogbo fídíò ìlara ni à wọn ò ṣe wí ìjà lára olùsọ́kọ̀ lema kankan lọ ń lema yẹn ibi tó ti lema yẹn lọ ń bá ma drag ó fẹ́ tó ajá sí ma yẹn ah, this woman is very very arrogant hmm. ẹ wo sẹ́ni ẹ wo yóò di ẹ lọ o hmm. wàá lẹ́kì sọ ó ní ológo olófo ló ń bínú o adé orí ọ̀kín bẹ́ẹ̀ ni olófo ló ń bínú ológo olófo ni ẹ̀sà monkey ẹ̀sà terrorist olófo ni ẹ ṣe jàre god bless you. God bless. Ma. God bless. Ma. God bless. you. Ẹ ṣé. Okay, ma. Hmm. Eh, eh, ẹ ṣe ti ẹ̀rí àti ẹ̀wá fi nọ́mbà sí bíléèdì pé kí wọ́n pè wọ́n ṣe ti rí inú ń bẹ àwọn èèyàn gan ìyẹn á máa lẹnu gbàgà bí ẹnu ajúwèlé eyín tó ti eyín eyín ògúfe eyín ògúfe tí mo ṣe last time ó dáa ju eyín ẹ lọ eyín ìyá àbàdàn náà bó ṣe rí nìyẹn gbogbo wọn ló mu drug ṣe rí gbogbo pimple tó wà lójú wọn yẹn tí wọn bá kú ti ní hiv àwọn tó mu drug tó mu gbaná ló máa ṣe ẹ wojú ọmọ ẹ wojú ọmọ last month màmá mi wà ń bí forty one years last month mom see me ó ń bẹ lórí ètò forty one years ẹ̀ dẹ̀ wá wo ẹ̀gbẹ́ ẹ wo mi àbúrò mi tó tẹ̀lé mi fifty one ṣé fifty one máa pé fifty one years tó tẹ̀lé mi ẹ wo mi ẹ wo mi ẹ jí mi wò bàbá mi dẹ̀ kú kó tó lọ fẹ́ bàbá tiẹ̀ kẹ́ mo gap tó wà láàrin wa tó bá lórí ẹ̀ ń lò kùnà wàá ba nígbà tó ní gbogbo àwọn thousand of men ló bá wọn sùn ìdí tí wàá ń ṣomi gbogbo ìdí ẹ̀ tó ń ṣomi ṣòròròròròrò ìyẹn ló pe àwa ẹ wò ní la kọ sí kámẹ́rà yẹn tí ìdí dúró gírígírí èmi àti eh, ìyàwó ọmọ mi gan ìyàwó ọmọ mi gan bó ṣe yànjú kò lè kò lè bá mi kò lè bá mi fìdí òǹkà kò lè bá mi ṣe competition bẹ́ẹ̀ ni ẹ ìdílé dúró gírígírí yẹn bẹ́ẹ̀ ni ní ìdí tó ti gbọ́mọ tí mo gbin báyìí tí mo bí ṣọlá ó ní kò ń ṣe òun ló bí ṣọlá ṣé mi fẹ́ lọ́mọ ó rẹ pé mi lè ọlọ́run ní jẹ́ ń sọmọ́nù bíi tiẹ̀ olórí ibú ó yá jàre ẹnìkan tún ti pè wọlé ó yẹ ẹ fún wọn ní ẹ bá fún wọn olórí burúkú lè pè ó yá à ń gbọ́ yín sá o ẹ ká lọ ẹ rà sá. ẹ káàsán nàìjíríà láti ń sọ̀rọ̀. ẹ rà sá ṣé dáadáa lẹ́wà. àǹtí Auto Bọ́lá. àǹdá yín ló ń sá. mo mo jẹ́ ọ̀kan to máa ń wo chat yẹn gan hmm. and uh, mo really uh, like sincerity mm. you understand I can see that you are somebody that has a sincere mind láti inú ọkàn yín wá. àbí o ẹ máa ṣe òótọ́. Eh, you understand. Mm. but èèyàn tó lọ́n bá nǹkan tí mi ò bá advice yín ni pé èèyàn tó lọ́n bá ti jà fún hmm. kò yé yín sí hmm. kò nídìí kí wọ́n máa jà mọ́ kò yé yín mo ti gbọ́ so ọlọ́run ti gbèjà yín ọlọ́run ti jà fún yín. kí lè rí tẹ̀mí sọ pé ti gbèjà mi jà ẹ̀rí lójú mi ẹ̀rí lára mi ẹ̀rí lẹ́rìn mi bẹ́ẹ̀ ni number one uh, the first thing ni pé tẹ bá wo irú màdámù ẹsàbọọdù yẹn. màdámù wo ẹ fi ọ̀bọ ẹsàbọọdù sí màdámù bòwò tí ń rẹ̀spẹ̀tì ẹni tí ò fi ọlá fún ẹbí màdámù ọ̀bọ ẹni tí ò rẹ̀spẹ̀tì aláàfin ọ̀fọ̀ yọ ṣé aláàfin ojú wọn ojú wèrè lọ́nẹ́ ṣé aláàfin ọ̀yọ́ ń ṣẹgbẹ́ eh. rẹ̀ ní gbogbo bó ṣe ń dárúkọ gbogbo àwọn ọba tálẹ́gbẹ̀rẹ̀ kí ni èjì ẹ̀ gan-an ẹ lágbàlagbọ̀ gbò òṣìwò ni ẹ dákun ẹ mọ̀ mi ò fẹ́ kéèyàn respect asínwín lórí ètò yìí o ẹni tó bá ti wọ́ balẹ̀ e fojú rẹ̀ gbọ́ e forí e gbá pata e fojú rẹ̀ gbólẹ̀ e da yẹ̀pẹ̀ sí lẹ́nu ẹ tọ̀ sí lẹ́nu ẹ forúkà nà ẹ fọ́gi mọ́ lórí anything ká ṣe fún àbórí ẹ ti burú ni. bí àṣà kéwà ló no ń sọ pé ìṣe wọn ni kó máa ba wọn lọ ẹ̀yin ẹ má bá ẹ má bá wọn pín nínú ẹ̀ṣẹ̀ wọn yín sí ẹ̀mí ò bá nǹkan tẹ̀mí ò bá rọ̀ yìí mm. òun ni pé e, because ẹ bá wọ ẹ̀sà bọ́ọ̀dù gbogbo àwọn èèyàn tó bá jẹ́ ebe tó wà tó ti wà níbi gíga ó dà pé ìpè tí èṣù pè wọ́n nìyẹn ok máa gé bó sota ìpè tí èṣù pè nìyẹn hmm. pé ọba ọ̀nà tó bá ti wà níbi gíga ká wá báyìí máa bá wọn tí wọ́n jẹ́. torí pé òun wà ń lẹ̀lẹ̀ ẹni tó bá wà ń lẹ̀lẹ̀ ló mọ̀ ń ṣe bẹ́ẹ̀. Hmm, torí páyé rẹ̀ ń bẹ lẹ́lẹ̀ nínú àtàn you are talking. so boss èwo ni kí ọmọ àbọ̀ even gan bible ní pé kí wọn respect ọba ìlú. ó lè ṣe dáadáa ó lè má ṣe dáadáa ọ̀bọ̀ kò ń ṣẹ́nu yànnà ọmọ tó máa ń pè ọba ìlú. kó sì máa purọ́ mọ́yàn kò lọ́gàá. Ah. Yeah, so you know that it's a story in Beche start, you know, I always watch your program. Ẹ mọ̀ ṣeun, bó ṣe bí mi ṣe start ah, nìyẹn, kò tì mí lójú. Mm, that's my mm. boss. And so we are talking know, about present now. What I'm saying, I understand you. I understand what you're saying. You know, because some mm-hmm. people they tell they go back to your past. You know, to use that to mm. intimidate you. I can never be intimidated by my past because I said it with my mouth. Whatever I say, on the social media with my mouth tí bá kàn ṣe sorry but about my life is not a shame i'm not ashamed of it okay Mm, it's my past. I'm talking about present now. This is Bola, yeah, present I Bola. Your sincerity, but ẹ ti rí tẹ bá ní ẹ fẹ́ máa bá ẹ sábọ̀dù ìjà látẹ̀dí dọ̀la. Mm. Kò yé yín sìn. Mm. Ẹ ò fẹ́yàn tẹ̀ pé ìjà rọ̀ lọ́rùn náà ni. Mi ò bá jà ìjà kọ́ leléyìí. Àbájà àbájà kò ń sòtọ̀rọ̀ ni ó yá ẹ sọ̀rọ̀ kẹjẹ́kẹ́ lómi náà pé wọlé because some people also we, we I, I really appreciate you, Sha. Thank you. Uh, we love you. Mm. We love you. And, uh, God will continue to protect you. Thank you. Thank you. Jesus Thank Christ. You. God right. wants to protect you. Amen. Thank you. All right. Thank you for calling. right. Another person. Lenny calling Shoni. Ah, it's about fẹ́ kú. Ó ń bú And don't be deceived. Ẹ̀yin tẹ́ wà lórí ètò mi Don't be deceived that some people Esabod also can send somebody to call in to be telling them that ẹ má bàjẹ́ ṣe mọ̀ pé ìjà ọlọ́run ìjà ọ̀rọ̀ ọlọ́run kò rí jàrí rìn ló ń pè rẹ̀ lọ́kùnrin tó bá rí jàrí á mọ̀ pé ìjà ọ̀rọ̀ ọlọ́run <laughs> àwọn kan wà bẹ́ẹ̀ ni omi ìjà náà fi wọ́n ń ṣe pé wọ́n ń jà ọ̀bọ̀ tí wọ́n máa ń kó máa ń jagun bẹ́ẹ̀ ni wọ́n máa sọ pé ìlú kan ṣe mọ̀ pé Amẹ́ríkà ń sìn tó bá sọ pé wọ́n ń jagun wọ́n ń jawọ́ nílùú kan I mean sorry àwọn Israel wọ́n máa ń kó wọn lọ there that what they are specialized they are specialized on settling things tó bá lò ní gbà wọ́n àdàbò ẹ̀ wọ́n kọ́kọ́ wá wọ́n ní peace àwọn fẹ́ israelite tó bá ti wá yàtọ̀ lóò fẹ́ gbà wọ́n kógun jà ẹ́ wọ́n ọ̀dẹ̀ lè kó ọ̀dẹ̀ lè bá israel jà kó borí wọn so èmi kọ́kọ́ wá ní ọmọ israel ní mí mo dẹ̀ ti sọ fún pé kó gba peace kó gba peace a dẹ̀ sọ fún má búyàn mọ́ má jà mọ́ agbèjẹ́ títí tí ó lóun ò gbà ó wá sọ pé kinní kan orí ń burú ẹ yo israel kan fẹ́ bàjà ó fẹ́ bá ìlú ẹ̀jà ìbọn ló lòun wá láti ìbàdàn ta ló mọ̀ yálà yẹ́ rí israel kan kọ́ bẹ́ bàjà bẹ́ẹ̀ ni ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. ẹ ṣe ẹ jẹ́ àgbàdúrà ẹ mọ̀ dáadáa kùn ẹ mọ̀ bínú ẹ mọ̀ bínú kùn ìgbàdúrà. Father in Jesus name my daddy my Lord I say thank you for today's service I say thank you Lord because àwọn kan dìde tẹ́lẹ̀ wọn láwọn fẹ́ yẹ̀yẹ́ àwa ọlọ́run adúpẹ́pẹ́ ti fi wọ́n pa á ẹ ti fojú wọn gbolẹ̀ ẹ ti yẹ̀yẹ́ wọn ẹ ti gbé wọn wálẹ̀ ọlọ́run ẹ ṣé kristi ẹ ṣé olùgbàlà ẹ mà ṣé o oúnjẹ tẹ́ fún wọn lọ́sàn-án yìí bàbá ìpọ́njú àti ìṣòro ìjẹ́ kan jẹ́ lájẹyó bẹ́ẹ̀ ni yóò rí fún wọn èmi ń lọ nísinsìnyí máa bá mi lọ ẹ̀jẹ̀ jésù kò máa ṣọ̀ lórí ayé mi ẹni bá fi mí rèé òun fi eré ẹni bá bá mi jà òun bá a jà ọlọ́run gbogbo èyí tó lóun fẹ́ sábọ̀dà àtàwọn ọmọ ogun ẹ̀ pátápátá ìyọrùn kọlù wọn ìjà tí ò ní ṣe parí ọlọ́run gbé bá wọn gbogbo àwọn tó ń sọ̀pọ̀tì wọn ó rú àfojú wọn gbolẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí o jẹ́ kán máa kúkú ọ̀wọ̀wọ́ bẹ́ẹ̀ ni kán sì lọ sàárè bẹ́ẹ̀ ni láti láti South Africa lélẹ̀ ó let's carry let's pick it ta lẹ́yìn. Yeah? ẹ̀gbọ́n rẹ̀ láti South Africa ni mà abẹ́dásẹ́tò ni mà ó. àti rí nọ́mbà yín South Africa ẹ sọ̀rọ̀ à ń gbọ́ yín gbogbo àgbáyé. ṣé ṣàlàfíà ni mà ó. àlàáfíà mọ̀ ni ta là ń bá sọ̀rọ̀ láti South Africa. Táíwò ló ń sọ̀rọ̀ láti South Africa máa láti Mpumalanga nelspret. ok Mpumalanga. Okay. Mm. bẹ́ẹ̀ ni o àwọn asúmọ́ asúmọ́ Mozambique mi by about three hours. ok yeah. Mpumalanga inú. à gbádùn yín a máa ràn yín lọ́wọ́ màá o. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe. yà Ya yà yà nǹkan tẹ́mi kan máa sunday lọ́rọ̀ yìí àti màmá Esabod ni pé ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run mà mí ní kẹ́ máa gbogbo nǹkan tẹ́ máa sọ mà mm. ẹ jọ̀ọ́ ẹ yọ ọ̀rọ̀ ẹjọ nítorí Ọlọ́run. òun ló kọ́kọ́ sọ ẹ dúró excuse me excuse me you know what òun ló kọ́kọ́ òun ló ní kó máa pè wọlé tó dẹ̀ ń sọ yìí ó ní wọ́n máa kú òun ló kọ́kọ́ gbàdúrà ikú yẹn òun ló ní kó máa pè wọlé no èèyàn kan ò lè preach fún mi eh, you know what give it shall be given back unto you ni wọ́n sọ òun ló sọ mo máa dá padà fún Ọlọ́run ní give it shall be don't call me on that. okay ma okay ma okay ma okay ma ọlọ́run a máa ràn yín lọ́wọ́ ma ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe thank you bye bye bye bye thank you. òun tó máa sọ pé nìkan máa kú alo òun ti gbé òun ti gbé kéwọn ṣubú òun ti gbé òun máa pa uh, kábíyèsí ọ̀ní ọ̀fẹ́ òun máa gbé wọn wálẹ̀ òun máa jẹ́ kó wọ́n dùn tó ẹ wá ní pé kó wọn bíbélì ni ẹ má ṣe gba ìkà láàyè láti wà láàyè ẹ wà o pèmí sí ọ̀dà nọmbà bẹ́ẹ̀ ni pèmí sí ọ̀dà nọmbà mo ní national item fún wèrè yìí gan-an let me see sórí eléyìí ní national anthem yẹn wà. What should I do? Let me send it to Messenger.

Libya heo ẹ̀rù Libya mo ń bọ̀ mi o <laughs> mi ò wá tó ti sọ pé mo dé Libya rí tí mi sì débẹ̀ rí mo ń gbọ́ yín mà. ṣe rí ẹ sáwèrè ó ti ya wèrè o. ẹ sáwèrè. tó bá ṣe ń fún yín tán kẹ máa fún un tán. bẹ́ẹ̀ni ká máa fún gbẹ. torí ẹnu àṣẹ kálukú wà lórí ahọ́n ẹ̀. bẹ́ẹ̀ni. ọjọ́ ọjọ́ mo ti sọ fún jẹ́ ká pè wọlé ọjọ́ tí olórí burú ọmọ àlè tí ò ní jèrè tí ò ní mú rekú délé torí ìkálẹ̀ lèmi o ìkálẹ̀ ò kí n gbèsè yín èèyàn burúkú olórí burú lọ́mọ àlè tó sọ̀rọ̀ lórí kíní ẹ́sà bọ́ọ̀dù jọ yẹn ogun ló máa pa. àmín. máa ju òkú húmọ́ àwọn ọ̀kálẹ̀ yẹn sígbó sígbó sígbó ayé lára ni torí ọmọ àlè ni àwọn wà lára àwọn tó ń ṣèkà olórí ara àjẹ́ ìkàlẹ̀ lobìnrin tó sọ sórí pé ẹni tó bá ti ń bá sábọ́ọ̀dù ṣe àjẹ́ ni ayé yín á da àjẹ́ lẹ sábọ́ọ̀dù ìkà ìkà àjẹ́ yàtọ̀ sí ìkà ìkà ni ẹ sábọ́ọ̀dù àwọn àjẹ́ni tó bá pè tí wọ́n ń jẹ́ tó ni ẹ sábọ́ọ̀dù tó máa ń bayé ọmọ ọlọ́mọ jẹ́ ìkà ni ẹni tó bá ti bẹ́ẹ̀ ni ayé bẹ́ẹ̀ ṣe sọ ẹni ayé lára ló máa pọmi sínú ẹni àmì hmm. mo ń gbọ́ yín sí ma. àmì ní ọjọ́ wo tẹ́ ẹ ṣe chat hmm. máa kan báyìí ó wà ní ó dà pé Italy ló wà ó ń sọ̀rọ̀ ó ń bu ní èmi náà wá kọ́mẹ́ǹtì mo reply fún kí ni bàbá yẹn máa padà ṣe fún mi lẹ́yìn chat yẹn ó dẹ̀ lọ gbé mi sí Facebook ó bú mi mo block yẹ àwọn ọmọọṣẹ́ sábọ̀dù ni kò sí nǹkan tó máa ṣe fẹ́mi. ẹ fún mi ní fèsì wọn ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣe ní fèsì wọn yẹn fèsì àwọn pípù tó bá ti hmm. bú yín yẹn tó terrorize yín yẹn ẹ fún mi fèsì wọn kí n máa fi sórí bíbà. kò lo fọ́tò kò lo fọ́tò èfè náà ni bẹ́ẹ̀ terrorist ni wọ́n. ó kọ́mẹ̀ sáwọn píktọ̀ mi tó hmm. bú mi àwọn tó wà pàjọ wà nílùú ìgan ẹnìkan rí wọn gbà àwọn máa yí tó bú yìí ti nice person ó léyàn burúkú ẹni wá ní kí ló ṣẹlẹ̀ mo ló ń bú sísítà mi kan ni Auto Bola hmm. lórí Facebook kókó dẹ̀ sí ètò ọkọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó sọ torí pé ọmọ Yorùbá ni jọ ni. Eh, wọ́n lè ṣe show wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí máa ní kí wọ́n máa pè wọlé kí wọ́n máa ṣépè fẹ́yàn wọ́n ní kẹ́mi má ṣépè fún mọ́ kú burúkú ló máa kú. ẹ máa ṣe ẹ wo nọ́ọ̀mà ṣẹ́rí àwọn tó ní kẹ́ má ṣépè fún wọn fẹ́ kí kí kẹjọ máa jọ ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn ni but at the same time wèrè la fi wo wèrè mà. ẹ jẹ́ n sọ kankan fún yín many of these times so many times ló máa ti ń send àwọn èèyàn ẹ̀ systematically tó máa ní kó wá bẹ̀bẹ̀ systematically ọmọ ni ẹ má ní kó kú ẹ̀rù ń bà ní o a máa dọ́gbọ́n bẹ̀ wọ́n ara ọmọọṣẹ́ yẹn náà máa pè wọlé sí mi. bẹ́ẹ̀ ni ó ti gbà wèrè ẹ̀rí tó kó sẹ́nu lánàá olórí burúkú. ó wá sí ó fẹ́ wá sí ni wá sí òde ní àwọn tí wàásù àyìnbí bá lọ dóòlù yá yẹn ayé ah. ayé alájí òde ní ìbàjẹ́. ọlọ́run ara mi ò ní ọlọ́run ò ní jẹ́ ìkúlẹ̀ àbí amọ̀ ò ní gbà. wàásù ẹlẹ́dàá wàásù ẹ̀yà wàásù ìwò ní gbà ẹlẹ́dàá wa gbọ́ àwọn ọmọ ẹ̀ ọlọ́àmú ọmọ ọ̀yá ẹ̀ tó kú mákẹ́sàbọ̀ ti kó ní dó wàláì ẹ̀mí ó ṣe fáìsì wàásù ìwò bọ̀ọ̀tì ó ti ba máa yẹn lórúkọ jẹ́ orúkọ Esabod dẹ̀ ó máa bàjẹ́ tọmọtọmọ ni. àmì Jésù. Esabod ó máa jagun ẹ wẹ́ẹ́ máa wo àǹtí ẹ máa padà rí gbẹ̀yìn Esabod. bẹ́ẹ̀ni. wàhálà ẹ máa rí gbẹ ẹgbẹ́ máa padà pèsè Esabod bàtà yẹ̀ bá bàjẹ́ ẹ lọ́kọ́ dé tèmi sílẹ̀. bẹ́ẹ̀ láṣẹ Èdùmàrè. ẹ máa ẹ lọ wò gbẹ̀yìn ẹ tó ti lè bú ọba. Hmm aláṣẹ ìkejì òòṣà hmm. ní ayé àtijọ́ ẹni tó bá lọ ṣe kọ kékeré kan tí ò tó kọ tẹsábọọdù ṣọ máa ń bẹ̀rẹ̀ ẹsọ obìnrin. àní bàbá ní orí ní oríkì bàbá ti tèmi ó ní ọba ẹni tó bá yájú sí bàbá tèmi nígbà tó wà lórí oyè á pa àpọmọ ẹ̀sìn kan lọ bèrè dáadáa á pa àpọmọ ẹ̀sìn bẹ́ẹ̀ ọ wá ní òun pákan á wá mú ọ ní ọfífẹ á wá máa fi yẹn gbólẹ̀. ọtún bọ́lá ẹ kọ́tọ́ sọ pé èèyàn ti ṣáàgé tó bá pẹ̀yàn ti ṣááje ó ti ṣááje Esabod ti ṣááje hmm. ó ti ṣááje torí èmi o I was born and brought up in Ìbàdàn Ìbàdàn hmm. ló máa sọ pé èèyàn ti Esabod ti ṣááje máa kọ́ ro ẹ̀dùn yìí ó ti ya wèrè ó ti ṣááje ó ti kúrò ló fi ṣí Ìbàdàn hmm. ó ti ṣááje ẹ wo ìdílé Yorùbá ni ó ti ṣááje wọ́n sọ ní ó ti ṣáàjẹ ọjọ́ àwọn ti kúnyẹ sọ pé Esabod ó ti ṣáàjẹ ó mọ̀ túmọ̀ yorùbá yẹn. èmi náà mọ̀ èmi náà mọ̀ wọ́n sọ ń kàrẹ́ tí èèyàn ti ṣáàjẹ ìyẹn mi pé ọwọ́ ti wà ti gbé ọwọ́ ti ó ti ó ti oòrò lọ oòrò lọ fi ṣí kúrò nìbàdàn oòrò hmm. lọ fi ṣẹ́sà bẹ́ẹ̀ náà fi obi ó dàgbé omi láforò ṣí kúrò ní ọkọ ni hmm. ẹ̀jọ̀ kò lè mú nǹkan kan kúrò láyé ẹ̀ ti bàjẹ́ hmm. ṣẹ́ni tó tú ajá lẹ̀ sọ́kọ ẹ̀ Hmm. ọkọ tó bí irú nǹkan ọmọ máa fẹ́ di èèyàn mà bẹ́ẹ̀ bá fẹ́ra mọ́ ìyẹn ni kò ṣàìdá sí. abẹ́ẹ̀rí contract lọ́rọ̀ ọkùnrin àti obìnrin tí contract bá ti díù sí ilẹ̀ hmm. kọ́mọ̀ tí wàá sọ bàbá ọmọ hmm. bàbá ọmọ mi. Eh, ó ti wà ń bì ẹ sábọ̀ ti ya wèrè ẹ wọ orí òkú wa ẹ tó fi pátá kọ́rùn ó tún sọyàn lẹ. ẹjọ bọlá ẹgbọrẹ lórí ẹsẹ abọdọ ayé ẹ ti bàjẹ́ hmm. àìmí ẹ jẹ́ kí n cut kẹlẹmìíràn ayé pè wọlé kí n máa chat lọ kí n hmm. máa sọ̀rọ̀ sórí chat yín lọ. ẹ máa sọ̀rọ̀ síbẹ̀ ọlọ́run ti bless ẹ̀yin ayé yóò ní bàjẹ́. ẹni ẹni fọwọ́ gbà ọmọ yín sí ẹ̀yin máa borí ẹ ti borí ọ̀tá yín. àmì jésù wọn láì. ẹ ṣe ẹ ti borí ọ̀tá yín oko bọ́lá ẹ ṣe ìyá àwọn ọmọ yín kalẹ̀ ó dàbọ̀. àmì ẹ ṣe god bless you eléyìí ò ní jẹ́ àkọlù kò ní jẹ́ àṣemọ fún yín ẹ ti pè lónìí ẹ tún pè lọ́jọ́ mi fún ire fún testimony. Hmm. god bless you ó yá ẹni tó bá tún fẹ́ pè wọlé sí ẹ pè ẹ ó ń bú ọba ẹ ṣá wèrè ẹ ṣá olórí burúkú ẹ ṣá tẹ́rọ́rìsì àtàwọn ọmọ ẹ̀ tó wà níbẹ̀ yẹn ah ayé yín á fẹ́ bàjẹ́ lẹ́ni ẹ̀yin tí ẹ wà lẹ́yìn tó gbé yẹn mo mọ̀ pé fẹ́ fi yín spite mi kí n bá lè blog yín dáadáa kí n bá lè kí fún yín ìwọ MC yá sọ fún tó bá mọ àwọn tó mojú ẹ̀ ṣó gbọ́ má sọ pé bóyá mo ti bú ẹ ìwọ ló ṣe tí mo fi bú ẹ ìwọ ló ṣe mo dẹ̀ ń wọlá kéwọn nǹkan mọ́ mo mọ yín lára ṣé o ti yé yín bẹ́ẹ̀ yẹn ẹ̀hẹ́ ìwọ sílẹ̀ lámàlẹ́kà ṣé o mọ̀ pé ìwọ ṣé o mọ̀ pé òtó kan ẹ̀ẹ́ o ṣáà mọ̀ ṣé o yàtọ̀ fún kó bọ́lẹ̀ lórí orúkọ ẹ̀ tó bá fẹ́ kó kó wá ẹ bó ṣe wà yẹn wọ́n wà lórí ọ̀rọ̀ United Nations ó wà lórí kéèsì ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ rí i pé <laughs> àwọn ẹ̀mọ́ pọ́n máa ń halẹ̀ máwọn èèyàn ọjọ́ tèmi ti ṣàyẹ̀bí kan lóun rí mi lórí ní train station ṣé mo sọ pé mi ò fẹsẹ̀ mi ò lọ train station ni kò ṣe cross mi mo ṣe máa ń cross èèyàn òun ò ṣe ṣe báyìí sí mi kó wá mọ bó ṣe ń lọ gangan àbí bíbà yìí jẹ́ ó jọ Dublin àbí bíbà yìí jọ London àbójọ kìnnì ẹ ṣe jàre ẹ̀yin ti ìlú mi ti ẹ̀rí ìlú tán tiẹ̀ ti ń pè lẹ́kọ̀ọ́ yẹ kí n dárúkọ ó yá ó yá. hello ma. hello. hello àǹtí bọ́lá. ee àǹtí kí lórúkọ tẹ̀yìn náà ah. kí lórúkọ tẹ̀yìn náà. Ah, ẹ má pè mí láǹtí o ah, àbúrò yín ni mí. ókè àbúrò mi kí lórúkọ ẹ darling. <laughs> ẹ rà mà ẹ̀rà o ọ̀tọ̀ pretty ọ̀tọ̀ sexy ọ̀tọ̀ basky ọ̀tọ̀ yẹ kébù thank you thank you thank you thank you thank mà ẹ wò mà ṣe ẹsà wèrè ẹsà drug ẹsà bingo ẹsà mm. lion ẹsà tiger ẹsà olórí burúkú ẹsà àmọ̀tẹ́kùn ẹjọ́ ẹ̀yin àti òsínlẹ̀wù kan náà. Mm ṣé ń gbọ́ mi. mo ń gbọ́ yín. ẹ̀yin àti ẹ̀ sí level kan ah, náà ó bì lóò. ó bí tí ó bí tí ó bí tí. ọ̀nà gbọ́. wọ́n kéré sí nọ́mbà yẹn. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ hmm, ni hmm. àwọn orí burúkú olóògbé kúrò ń bàdàn ni ẹ bèrè kálọ pọ́ìsì rẹ̀ dáadáa hmm. ọkọ tó kọ́kọ́ fẹ́ tó bí ọkọ tó kọ́kọ́ fẹ́ òun ló fọ́ pani náà òun ló pa òun ló pa ọkọ tó kọ́kọ́ fẹ́. Hmm. ó sọ nínú ibì kan náà. ó rò páwọn èèyàn mọ ìsì òun hmm. ọmọ àlè tí ó tó. Hmm ọ̀nà kúrò ń bàdàn ó wá ń bú nàìjà ó ti mọ̀ pé òun lè wá sí nàìjà kò níyì ní nàìjà hmm. òun ló ṣe máa ń bú nàìjíríà tó ń ba ogun lè tó kó àwọn bàbá ńlá bàbá ńlá kú ẹ̀ oh olórí burúkú hmm. ó lọ skul kò rí skul lọ ó wá hmm. bọ́ sórí fẹ́ǹsì wọn máa sọ òyìnbó olórí burúkú òyìnbó kọ́wéèrè lóyìnbó òyìnbó orí burúkú wọ́n rọ síkẹ́ẹ̀tì wèrè ẹ̀ ní Ìbàdàn ní o níbo ṣọ́ọ̀kà. wọ́n rọ síkẹ́ẹ̀tì ẹ̀yún ní Ìbàdàn ní. ẹ o kò ó kọ́ lọ secondary school ni wọ́n ti rọ síkẹ́ẹ̀tì reject ẹ o náà ti lè kúrò o secondary school ló ti drop o kò jáde secondary o. ẹ̀wọ̀n ló pẹ́ ṣe ẹ̀ dáadáa hmm. wọ́n rán síkẹ́ẹ̀tì wèrè ni hmm. i'm telling you ngbà tí carry over ti ju carry over lọ. ni wọ́n bá léwèrè sígbó. èyí tó bínú ológun àwọn tó gbó wọn ń ṣá plápla. èyí hmm. tó ohun tó jẹ́ pé ológun ẹ̀rọ̀ fọ ni. ológo dustbin ológo eṣinṣin ológo ológo ológo ewé skátáskátá. Ah. ológo àkísà ológo red ológo ológo brown ah. ológo tó dọ̀tí ológo pépà ológo ṣalẹ̀ṣalẹ̀. ológo ṣe ológo ẹ̀rọ̀fọ̀ ológo àkìtàn. ológo àtìtàn. Hmm. olórí burúkú ológo sùúrù ológo ìdun ológo ayán ológo ayán ológo eku. Mm, ológo ìdọ̀tí ológo òfò ológo ewé jákujàku ológo igbó ológo sìgá ológo olóòórùn ológo brown shoe ológo ṣòkòtò tó kù ju ara lọ ológo sùtù ayé àtijọ́ wọn nírú ẹ̀ lé ẹ̀ olórí burúkú ni ẹ̀sán mọ́ńkì. tọrọ nǹkan kan lọ́wọ́ yín ṣé kí n ẹ sọ. tó ń gbogbo ọba ọkọ àìdè ewé wo irọ́ ṣé kí n sọ igbó ló ọmọ ń gbógbó sí o tó kọ ẹni kó jáde kó fi báyìí búra kó ní pé kó ń ṣòfò wọn mọ tó bá jẹ́ rán ni wọ́n pa ó máa ń gbá wọn gbowó fúrọ́dù àwọn tẹ́ẹ̀rí tó ń ba ṣiṣẹ́ yẹn àwọn bọ́ọ̀sì tó máa ń tẹ̀ wọlé tẹ̀ wòkò wọlé wọ́n bá wọn gbowó fúrọ́dù tó ń kó sákàǹtì ẹ̀ ó ń ta gbó ta kòńké ó ń tẹ̀dẹ̀ sí orí kìíní ó ń tẹ̀rọ láìsì wà lọ́dà ẹsẹ̀bọ̀dù àwọn olóríkọ́ máa nìṣó kò séwu àwọn ọlọ́bẹ̀ níṣẹ́ lọ́bàrà bẹ́ẹ̀ ni fúrẹ́sítà hmm, aláṣẹ́wó ògbólógbò aláṣẹ́wó ẹ̀sà bíngò ẹ̀sà wèrè ẹ̀sà onídọ̀tí ẹ̀sà alákìsà òǹkò tí ẹ. Hmm. ó jí orúkọ yẹn ni wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ sọ bẹ́ẹ̀. olórí burúkú ni wọ́n sọ ọ̀bọ ọ̀bọ <laughs> ọ̀bọ ọ̀bọ ọ̀bọ ni wọ́n sọ bẹ́ẹ̀ ni olórí burúkú àti ọ̀bọ ni wọ́n sọ. bẹ́ẹ̀ ni ó sọ bẹ́ẹ̀ ó lóun fọ́ igi mọ́ ìyá òun lórí nígbà tó tún kú tán ó tún lọ ń kó kándù níṣẹ́ ẹ̀kọ́ fún fúláwà lọ́bẹ̀ ó lọ fọ́ kándù wọn ó nà yẹ́ ẹ̀ ni ìyá ẹ̀kú ó tún nà á ọmọ tó nà yẹ́ pa àṣìyẹ ó everybody ó sọ bẹ́ẹ̀ ó ní ìyá àwọn inconvenient o ó ti gbé wá ó ti pọmọ ẹ̀kan o ẹ̀ tí ìrántí sàn yẹn o ẹ tó bá wa bèrè níbo nílé kan wà pọmọ jẹ pàyà jẹ pọkọ jẹ pọkọ ọmọ jẹ ẹsà pọkọ jẹ ẹsà pọkọ ọmọ jẹ ẹsà pọmọ jẹ ó pàyà ọkọ jẹ gbogbo ilé ló ti fẹ́ pàjẹ́ tán. Mm, ó wá sọ sọ́ọ̀rì kan lánàá ẹ̀jẹ̀ wà lọ́wọ́ ẹ̀ ẹ̀jẹ̀ ń rùn lórí ayé sábọ̀dù bẹ́ẹ̀ mm. ó pọkọ ọmọ ẹ̀. Mm. Oh. tọrọ ògò wọlé bẹ́ẹ̀ni alẹ́ àwọn àlejò yìí lọ àwọn oṣù ọdíò rí bẹ́sì ni wá ọmọ tó gọ́làǹtì wọ́n mọ̀ mí lé wọ́n mọ̀ mí níta bẹ́ẹ̀ ni for good ni. Hmm. wọ́n ṣe máa rí Auto Bola sí Auto Bola sí ní àwọn ẹgbẹ́ ẹ̀ tó máa máa rí fìmẹ́. àbí o ẹ máa bẹ́ẹ̀ máa ẹ máa ẹ máa gbà mí o kọ́mọ ẹrú máa bọ́ ọmọ ọba máa gbà mí o kí ẹ ṣe jàre kí monkey máa kọ́ máa wá máa bú princess kó máa bú queen just imagine thank you darling àwọn èèyàn tún ti pè wọlé ẹ sábọ̀dù wàá fẹ́ ìkúlẹ̀ nẹ̀ bẹ́ẹ̀ ni. Hmm wàá mọ̀ pé ó jura wọn lọ nóbi ṣeré nóbi ṣe nóbi ṣe nóbi ṣeré ṣeré ó yá mm. ó yá. Mm. ó yá à ń gbọ́ yín ó ń jámọ́ra ni o a lot of calling ó yá ìpè ẹ pè tí mo ti kọ́ tẹ mẹ́rin ló ń wọlé pọ̀pọ̀ at the same time ṣé ti rí ó ń bú kinní kan wọ́n ì dé ó bú gbàǹbà o tá a fún ẹ support mo ní yẹ ilé ẹ níyẹn fóyè kẹlí ní kòtò fóyè ló burú ó yẹ ìsọ̀rọ̀ jàre à ń gbọ́ yín ó tún ti jà àwọn èèyàn kú à ń gbọ́ yín mà o hello hello ẹ kú ọ̀lẹ́ ẹ kú ọ̀lẹ́ o. I like iṣẹ́ yín gan. I like bẹ́ẹ̀ ṣe fáyà ìyá yẹn máa bá wa fáyà ẹ̀ dáadáa. Ẹ ṣe jà mí. Máa wà pẹ̀lú yín o. Àmì o. Mo like aṣọ tẹ wọlé ni ó fún àyà really beautiful. Thank you. Ó dàbọ̀. Ẹ ṣe God bless you. Ẹ ṣe gan. <laughs> Ó yẹ ẹ tún pè wọlé kẹ bá wa fún ìyàwó èrè lè pè bẹ́ẹ̀ ni tó ń bú kábíyèsí tó ń bú wàsí tó ń bú gbogbo wọn tó ń bú aláàfin ọ̀fọ̀ Ọ̀yọ́ tó ń mi jagaba tó ń everybody ó lè ṣe ògbólógbò ó fẹ́ máa forí ó wá fẹ́ máa ó bú. Oh. Oh. oh my god ó já mọ́ra wọn ni o ìkọlù ń já kọ́ọ̀lù nílé ni. hello. hello. hello my mama ẹ mẹ́tọ́ sọ̀rọ̀ ẹ ká sọ ma. Mm, Okay. ok ok ok. okay ẹ mọ̀ pátá mi fẹ́ kọ fún yín ẹ má bínú pé mo dárúkọ yín Auto Bola máa jọ síbi tó ń wẹ ẹ máa jẹ síbi tó ń wẹ ẹ ìgbà tó wo ẹ fi wọn lẹ wọn bẹ̀rẹ̀ ni ó máa ké kú ni mm. ẹ sábọdọ lọ́wọ́ olówó ọdún kan mm tó lòun ò fẹ́ wù. ẹ ti wálẹ̀ hmm. olówó ọdún kan hmm. ọlọ́jà lówó lọ́wọ́ kò jẹ́ anybody gbọ́rọ̀. owó wo ló ní kò lówó kò lówó àkúrà yóò máa gbúdọ̀ yọ. ẹ rí mú ẹ ni ó ti mú gbọ́ná ó ti hmm. mú gbọ́ gbogbo mú ẹ ti dúdú yóò sì yóò fò gbogbo sí ni ẹ dúdú. ṣé bó sọ fún yín tẹ́lẹ̀ pé kẹ́mẹ́jẹ́ ká máa pè wọlé ṣé mo sọ fún jọ yẹn. mo kè é ló ti àlá àti grant ẹ̀ báyìí. Eh? bẹ́ẹ̀ ni salau náà. tọ́ba ti jẹ́ kó máa fáyẹ̀ tọ́ba ti ń fáyẹ̀ tọ́ ti ń fáyẹ̀ mm. mm. òun ọ̀pá náà stop orí burúkú tó ń ṣe olórí rírẹ jẹ́ bí kánsà kánsà ti jẹ́ gbogbo orí ẹ̀ kánsà for real bẹ́ẹ̀ ni ó ń tọ̀ sára mm. ìyá tálá ń tolo ìyá òfò a máa ṣépè fún ọmọ ọlọ́ba náà tó bọ́lá ń ṣépè fóun ó ń pẹ́ gbàtẹ́ ẹ̀ ń ṣépè fọ́tò Auto Bola ẹ má bínú máma pé mo kọ orúkọ yín o gbàtẹ́ ah! ṣépè fọ́tò Bola ọtọ́ bọ́lá máa wò yín hmm. èyí kí ló bí Auto Bola hmm. àbí hmm. àwọn yóò ṣe wọn yóò fọ àti wọn mọ ọ̀dọ̀ tó ń tẹ̀lé yín ẹ̀yà àbàdàn olójú olójú dúdú bí ojú òkú ẹni táyé ti bàjẹ́ olóṣèré ìgbà ló twelve years olómọ́tò àlòkó ó ń ṣe sí look at my car this is my document of my car olóṣèré òyìnbó òfò àwọn aláyé bàjẹ́ àwọn ọmọ ọ̀dọ̀ àwọn olówó ọdún kan. bó ṣe ṣiṣẹ́ ọdún méjìlá péré yẹn kò kò ralẹ̀ sílẹ̀ jẹ́ owó yẹn ó fi ń sábìsì oko ni o. Hmm. bó ṣe ń sọ lánàá mo kàn bóyá ìṣe sọ lánàá mo kàn jókòó báyìí mò ń wò ni mí ìmọ̀kọ́ iná wà lọ́nláì hmm. mo jókòó mò ń wo gbogbo àwọn olóyè burúkú àwọn olófò tán kọ́mẹ́ǹtì àwọn táyé wọn ti hmm. bàjẹ́ tán wẹ́ ni kúnra àwọn olóyè burúkú. Eh, ẹ ẹ eh. eh, kò ralẹ̀ but ẹ̀yin ra a plot ẹ̀yin ra a plot ẹ̀yin ẹ̀yin ṣe foundation tẹ kọ́lé. mo mọ̀ kọ́lé ẹ̀wọ́n gbé tiwọn síta ṣèbí wọ́n sọ pé ẹ̀yin kọ́lé yamayama eh. wọ́n gbé tiwọn síta. wọ́n ní mo kọ́lé yamayama kọ́ pé ọ́díò eh, ni onílé ọ́díò ni òkóbó ni ẹ ṣàbọ̀dù òkóbó obìnrin ibi tó bá ti jìnnà lòkóbó máa ń bímọ sí. pátápátá bẹ́ẹ̀ ni ẹgbẹ́ olè mú ẹnìbọ̀ tó wá sábẹ́ ṣáàtì nítorí pé òun ló béèrè fún first bẹ́ẹ̀ ni ó dẹ̀ máa gba dọ́bù ó máa jẹ́ yóni. Thank you, Jare, my sister. Fine, mama. You God bless you. Success. Thank you. Auto glory. Thank you. Auto gold. Thank you. Auto diamond. Thank you. <laughs> Oh, I love you, my mama. Thank you. Ah, aṣọ gidi kọ́ ló wọ̀ yẹn o, bíbí ìyẹn ọjọ́ tó. Thank you, Jare. Àlòṣọ má lo tànà ẹ máa lọ dáwọ̀ ẹ̀ta wà ní ìyá ẹ jẹ́ kó káwẹ̀ tán wọ́n ti rógo lọ́wọ́ mi. wọ́n ti rógo wọ́n ti rógo ẹ fẹ́ kú o ẹ fẹ́ kú ẹ sá bíngò wàá fẹ́ la ìwọ ló máa sá nígbà tó ti bá ti ẹsẹ̀. ẹ máa kú. Hmm. àwọn olórí burúkú hmm. ẹ fún wọn lẹ. all right thank you my darling god bless you wọ́n á fẹ́ ẹ láwọn ẹ̀sà bíngò wọ́n á fẹ́ ẹ kú léètò ra wọlé yẹn. ẹ hmm. rí nàìjíríà yẹn ẹ débẹ̀ àwa bá yín túnṣe nǹkan gidi. ah wọ́n tún máa celebrate mi ah àmì jésù má débò. lágbára náà àmì jésù má ṣọ̀tẹ̀ máa kọ́ báyìí gbogbo ọ̀nà máa wá síbẹ̀ máa bá yín ṣe. àmì jésù àmì jésù ìwọ ah. má dẹ̀ kọ́ o láti ohun ìdùnmọ̀rẹ̀ ah. gbogbo ọmọ tó bí lórúkọ jésù ìwọ ló máa ṣe ya wọn àwọn ọmọ máa ga lójú ẹ bó bá ṣe ga tó láyé àwọn ọmọ máa ga jù ẹ lọ àwẹ̀ tó ń gbà yẹn kò ní jẹ́ lásán fún ẹ love you darling i love you i love you àwọn àwọn kìí ti ẹ̀bú lélẹ́yìn bẹ́ẹ̀ ni orí sọ̀rọ̀ jọ̀ọ́ tó kú àyè wá sí i olùsí. ọkọ̀ wá sí òlè kan díwọ̀. níbo ló ti dé òwò tó ti mú. ẹ ẹ ẹ gẹ̀gẹ̀ yìí òwò ti àbàbàjẹ́ ẹ òwò wọn ti bàjẹ́ òwò wọn ti dọ̀tí òwò ẹ̀sàbíkò ti dọ̀tí ó ti bàjẹ́ òwò ẹ̀sàbíkò ti dọ̀tí. all right all right all right all right thank you lord i love you too i love you too yes yes batalion bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ni tó fi màálù bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni màálù ni wọ́n à ń nà wọ́n wá ya wèrè bẹ́ẹ̀ ni. thank you man man man love you too <laughs> tẹ́tìrì ẹ̀yin tí ẹ̀ ń pè sórí eléyìí má pè sí bí ẹ pè sí ìdí ọ̀dà nọmbà tó ń pè sí yẹn ẹ pè sí ìdí ọ̀dà nọmbà tó ń pè yẹn má pè ti eléyìí mi ò ní gbé tẹ́ bá pèsè ẹ̀ many people ló ti ń pè láti America àwọn ti America àwọn ti Canada ń bí báyìí náà àwọn ti Canada ẹ̀yin ló mm, ẹ̀yin ti Canada ẹ̀ ti chill ẹ̀ má wọ̀ọ́rí ẹ̀yin ti Canada mo mọ̀ pé ẹ̀yin tèmi ẹ̀yin tẹ́ mm, ẹ̀ chill ẹ̀yin ẹ̀ chill gan ẹ̀ chill ẹ̀ má wọ̀ọ́rí ẹ̀ pẹ̀ pì tó ti yé yín mẹ́yẹn àwọn yẹn kẹ̀ àwọn báwo à ń sọ̀rọ̀ àwọn èèyàn tó wà ní Canada tó ṣe oríire àwọn ọmọ àwọn àwọn jákujàku àwọn játijàti àwọn alákìsà àwọn tó wọṣọ táṣe òfin tì mọ́ ìyẹn tó pèrè yíyá àbàdàn wá fẹ́ máa sọ̀ sí mi òun wà ń bí ó wá ń ṣe ònú léṣe bó rẹ́ǹtì ẹ̀ ni eré òlé ló twelve years ní kí n má ra lé gba bẹ́ẹ̀ twelve years lọ́hùn lọ́hùn ọdún kan àtòṣù márùn péré ni mo sì ló ń bí going to five àmọ́ àwọ̀ wá ṣe kinní kan má máa ṣe má máa yájú sáwọn ìyá láyé ẹ̀ o gbọ́. Hmm. ẹ ò lẹ́ni mo tiẹ̀ fẹ́ ṣe love you love you my baby sister love you my sister sister sister brothers you see. Hey àwọn àbúrò mi àwọn ẹ̀gbọ́n mi wọ́n ń wò mí lórí ṣáàtì láti jẹ́ mo kàn ń tẹ́ máa gbọ́yọ̀ ẹ má wọ̀rẹ́ ẹ wo gbogbo wọn pátá wọn ò dẹ̀ wá ń ṣe olójú gbàgùngbàgùn bí ojú ẹ̀sà bọ́ọ̀dù o wọn ò ń ṣe olójú gbàgùngbàgùn bí ojú ìyá àbàdàn o àwọn tójú wọn fine àwọn ah, ah, mami fine bó ṣe ti wọ eighty something bẹ́ẹ̀ ni ó ń sọ̀rọ̀ bí ọmọdé ẹgbọ́n wọn bó ṣe rí yékéyéké bí èmi náà ṣe rí nìyẹn ẹ ṣe jàre ẹ ṣe jàre ó yá sọ̀rọ̀. Roma. Hello. Ẹ ah, mọ́ mi. Yes ma, yes sir. Yes ma, kọ́ọ̀lù kan ló wọlé lẹ́ẹ̀kan ni ma. Okay, sir, Okay, ẹ ti pè lẹ́ẹ̀kan Pastor Olúkọ̀yà, I remember. Abi. Bẹ́ẹ̀ni ma, bẹ́ẹ̀ni ma, bẹ́ẹ̀ni ma. Ok sir, ó yẹ ẹ sọ̀rọ̀, ẹ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Mo kàn fẹ́ ah, <laughs> ṣe rí nǹkan kan ni mo kàn fẹ́ bá sọ mà. Yes ma. Ṣe rí ẹ sọ àwọn ọ̀rọ̀ kan lórí Facebook, ṣé ń gbọ́? Yes sir. Ṣé ń gbọ́ mi mà? ẹ ló mà. mo ń gbọ́ yín mo ń gbọ́. ṣe rí ẹ ṣe rí ẹni tẹ̀yìn àti ẹjọ́ ní gbólóhùn aṣọ yẹn. ṣé ta gbígbó ṣé ta wòlé. ẹ fi gbogbo ẹ fi gbogbo ẹlẹ́fẹ́ tó dá yàtọ̀ run. ó ń ṣe pé ẹ filẹ̀ aunty my sister. okay. ṣe rí gbogbo ohun tẹ̀yìn ṣe yẹn mà. Hmm. gbogbo bẹ́ẹ̀ ṣe ràn àwọn ènìyàn lọ́wọ́ yẹn. Hmm. ṣé ń gbọ́ mi ẹ mọ̀ pé èrè ẹ̀ èrè ẹ̀ èrè ẹ̀ ti dé ọwọ́ yín tán ìbùkún ẹ̀ ti dé. àmì jésù àwọn kan dẹ̀ wà wọ́n máa gbéra wọn wọ́n á gbéra wọn kalẹ̀ gẹ́gẹ́ bí èṣù hmm. láti má jẹ́ kéèyàn gba ìbùkún hmm. ẹ má bẹ ni ẹ fa wàhálà ẹ má bá sọ ẹni tìmọ̀ ẹ fi gbogbo ẹ lẹ́sọ̀dọ̀ ẹni tó ní ayé tó ní ọ̀run nǹkan kí nǹkan tó bá wù ní kó máa fẹnu ẹ sọ o ẹ má hmm. dá lóhùn mọ́ o mi ò fẹ́ mọ ohun tó wà láàrin ẹ̀yin àti ẹni yẹn o. kò sí kọ̀ọ̀kan kí ló fẹ́ wà láàrin mi àti ẹ̀ mi ò mọ wèrè rí mi ò mọ sí terrorist ni èmi ò mọ rí ó kàn ní bó ṣe pick on people nìyẹn tẹ bá ń sọ̀rọ̀ báyìí lórí facebook ó ní ọ̀gá o ó ní kíríkọ o ó ní àmọ́ rí àbá mi ò mọ rí mi ò mọ rí déédéé mo jókòó na jẹ́jẹ́jẹ́jẹ́ i sit down for my house somebody call me from eh, Kiloruko, lorúkọ cairo ó ní ìyá kan ń jẹ́ sábọ̀dù pé lóun fẹ́ bá mi ṣe kiri kan ó o ní ìmọ̀ rí o honestly wọ́n ló máa ń. ẹ jẹ́ kó ẹ jẹ́ fílẹ̀ ẹ jẹ́ kó máa gbogbo nǹkan kí nǹkan tó bá wù àwọn ènìyàn kan wà tó jẹ́ pé àwọn òògì pé kán bá ènìyàn jẹ́ ẹ má dá lóhùn mọ́ o ẹ má dá lóhùn o ẹni tó bá ń ṣe irú nǹkan tí ẹ̀ ń ṣe yẹn tẹ́ gbéra yín kalẹ̀ tẹ́ ń rán àwọn ènìyàn lọ́wọ́ kì í jà o kì í jà ẹ má ẹ má bẹ ẹ fi wọ́n sílẹ̀ ẹ fi ẹ fa gbogbo ẹ lẹ ẹ fa lọ́lọ́run lọ́wọ́ ọlọ́run nìkan ò nìkan ló gbèjà ìdájà o òun ni ògbéni níjà kẹrù kò bo níjà o ọlọ́run nìkan ló ń gbé ẹ̀dájà tó kẹrù ń bẹni tó ń gbèjà ìjà yẹn o ògbò ìjà kẹrù ó boníjà. ma hello ma. màá béèrè lọ́wọ́ ọlọ́run nǹkan tẹ́ ẹ sọ yẹn i listen to ah, people but be... people are very very cunning esabod can send somebody for ah. me to shut up kó ba lè sẹ ó ti lé wọlé o èmi fẹ́ ọlọ́run ní ó rán àwa ó gbé wa dìde fún ìṣubú àwọn olódo àmì ìṣubú àwọn ìkà àti di àwọn olódodo. Hmm. màmá mi ṣe rí ok bẹ́ẹ̀ ṣe sọ yẹn wọn kò sẹ́ni tó lè léyìn ta ló fẹ́ léyìn wọlé ẹ fi sílẹ̀ ọlọ́run ló máa gbèjà yín jà ẹ nǹkan tí mo sọ fún yẹn lọ́kọ́lẹ̀ o. ok ẹ ẹ ọmọ mi o ẹ dúró náà ẹ ó dọ̀nà ẹ ó dọ̀n ẹ mọ̀ mí rí ìgbà tó pè mí ẹ mọ̀ mí báwo ẹ ṣáà rí mi bí ọmọ mi ìwọ tó fẹ́ gba nọ́mbà ẹ dúró náà sà ẹ ó dọ̀n ẹ ó dọ̀n mo fẹ́ fún ọmọ mi kan ní nọ́mbà ó ń pè mí wọlé látẹ̀kọ́ ó fẹ́ fi ọ̀rọ̀ sílẹ̀ ó yá ọmọ mi o mi ò fẹ́ dárúkọ ẹ ó yá pé nọ́mbà ìjẹ́ ní tiẹ̀ fi nọ́mbà ok jẹ́ mi let me tag the number ẹ hold on ẹ jọ àwọn èèyàn fẹ́ pè wo jọ má ṣì di ọyàn mi lẹ̀ jàre ọyàn tí wọ́n ń kówó rà ọyàn tó jẹ́ pé àwọn ọkùnrin tó tò sórí láì nǹkan bọ́n ṣe wà yẹn kì í ṣe àwọn torí Facebook o àwọn for real ni o kò ṣe audio àwọn ò ṣe for mouth hmm, àwọn tó gbógun gan hmm. ó láwọn ọkọ tó yẹ pé wọn ò níyàwó látọjọ́ tá a sọ pé àfẹ́ wọn mọ́. Hmm ẹ ló ṣàṣẹ ìwà ń bẹ wọ́n ti japa. mo wà ń bẹ̀ mà. ok sorry thirty one. mo wà ń bẹ̀ mà. mo ń bọ̀ sà ẹ mo kàn fẹ́ sáré tag nọ́mbà yìí so that people want to call in and this my my baby sister she kò ní feel comfortable tí o bá pè wọlé lẹ́nu ok let me plus one one two three four five six seven eight nine ten. ó yẹ ẹ máa sọ̀rọ̀ yín lọ sà à ń gbọ́ yín ó yá ẹwà tó mi ah. gbogbo oríkìrí ti wá létà o ẹ má jò wá ń ta o ẹ má má jò já bọ́lẹ̀ o ẹ má má jò já bọ́lẹ̀ o ó yá ẹwà tó mi mo ti fi síbẹ̀ ẹ má jò já bọ́lẹ̀ o jẹ́ n fi síbí báyìí má jábọ̀ o jẹ́ ẹ fi síbí kí tí wọ́n ń kówó rà cover your cloth mo ti cover ẹ̀ ah hmm. ah ẹrù ẹni tó lẹrù yẹn ò gbúdọ̀ máa rí ta orí ẹ̀ máa máa táṣì ẹni tó lẹrù yẹn kò gbúdọ̀ máa rí ta ẹni tó lẹrù yìí ò gbúdọ̀ máa rí ta orí ẹ̀ máa táṣì ẹ̀yà mo ti rí mo rí mẹ́sẹ̀gì yín ó yá ó yá à ń gbọ́ yín. hello ma. yes sir. yes ma. ẹ ah. eh, so pátí mo kàn fẹ́ gbà yín níyànjú nìyẹn ma. ẹ ṣe sà. ọlọ́run á dúró tì yín ọlọ́run ọlọ́run ní padà lẹ́yìn yín o. àmì o. so ohun tí yes ma nǹkan tí mo kàn tún fẹ́ sọ ohun tí ẹ bá ní náà nàìjíríà náà làwa o ẹ fi ràn wá lọ́wọ́ ma o nǹkan kí nǹkan tẹ bá ní kò sí nǹkan tó kéré o. wọ́n ti ṣí kínní ìṣèbí pásọ̀ nìyí. bẹ́ẹ̀ ni ma. ah pásọ gbogbo táìtì tẹ gbà tí ó láti jọ kán tó lockdown kọ. ah màmá ìyá mi ṣe rí. wọ́n ti open lẹ́ni wọ́n ti open lẹ́ni wọ́n ti open. wọ́n open o wọ́n open lógun state ogun state wọ́n tún ń béèrè pásọ̀ tún ń béèrè owó nǹkan tí wọ́n sọ látẹ̀kọ́ ti wò mi ò ṣe ṣáàtì sí láti má dá wọn lóhùn yẹn bọ́n tẹ̀ ṣe béèrè owó yẹn mi ò kẹ́ ẹ sábọ̀dù gbé fún mi kí n má gbé fún báwo mo máa béèrè owó lọ́wọ́ mi ara yìí ó lè jẹ́ èèyàn ẹ sábọ̀dù ni mi ò trust anybody I trust no I trust mi mo máa pè báyìí bá a ti sọ pé ẹni tí ò lè ṣépè fún pásítọ̀ kẹwù àwọn èèyàn tẹ̀ tí bú wọn sí pásítọ̀ kẹwù. hello ma. yes sir ṣẹ́yìn lẹ tún pè. hello ma. ṣẹ́yìn tún ni. bẹ́ẹ̀ ni ẹ pè wá létà ẹ pè wá létà ẹ gbọ́ pé wọ́n ń gbọ́ àwọn èèyàn ti à sọ pé a fẹ́ fúnyàn lówó ń bí ó ń búyàn lẹ́sọ ẹ ní ká má bu ẹ ẹ̀dẹ̀ bá wa ṣépè fún ẹ tún sọ pé ẹ fẹ́ gbowó ẹ tún ẹ ní sùúrù létà mo ti já yín kúrò ẹ bá wa ṣépè ó lè jẹ́ ara wọn ni o torí lára àwọn ọmọ ẹ́sàbọ̀dù wa gbowó oúnjẹ ló fi mọ iye tí wọ́n pín níjọ́ kejì ó sọ pé ẹnìkan wà ń bẹ̀ ó ń pín two thousand ó ń pín kí wọ́n ń kiri kan tá a bá tẹ̀ pín five hundred tá a bá pín fáwọn one thousand owó lè iṣẹ́ la ṣe iṣẹ́ hello hello. hello ma. Uh-huh. láti Dubai ni ma láti Dubai. ok o ẹ̀yin ti Dubai. ẹ kálẹ́ ma. ẹ kálẹ́ o. yes ma. àwa mm. lórí àwa lórí iṣẹ́ òyìn ma. ok. à ń gbọ́ yín o. hello ma. à ń gbọ́ yín sẹ́ẹ̀. hello ma àgbà ẹjọ máa mo fẹ́ kẹ́ fi ìyá ìyá wèrè yẹn ìyá tó pe ẹ ní ìyá sábọ́ọ̀dì yẹn ẹjọ máa ẹ bá wa fi sílẹ̀ ìyá wèrè níyà yẹn ìyá ẹsà dọ́ọ̀gì ṣe gbọ́. ẹ tó bá ti fi àwọn kábíyèsí sílẹ̀ tó fi kéwàá sílẹ̀ tó fi mí sílẹ̀ tó fi gbogbo àwọn èèyàn sílẹ̀ kó fèsì ayé ẹ̀. Hmm. tí ò bá ti fi wọ́n sílẹ̀. ẹ ti máa wọ orí ayé ẹ̀ ti ọ̀rẹ́dì ìbàjẹ́ náà tẹ́lẹ̀ ayé ẹ̀ ti bàjẹ́ náà tẹ́lẹ̀ ṣe bá gbọ́ nǹkan tó fi ń wé lórí Facebook ayé ẹ̀ náà ti bàjẹ́ tẹ́lẹ̀ ẹ fi sílẹ̀ ṣẹ gbọ́ ṣẹ gbọ́ mà ẹ fi sílẹ̀ ayé kó máa gbó bí ajá ọmọ mi ṣẹ gbọ́ ok ok ok yes ma all right ọmọ mi ó yá pè wọlé ok no mo ti gbọ́ mo ti gbọ́ nǹkan tẹ́ sọ. So àti gbọ́ a máa ronú nípa ẹ̀ a máa we think about it. ayọ̀lá ọdẹ́kànmí ló ń sọ̀rọ̀ mà ṣẹ́gbọ́n mà mo máa ń fọ́lọ̀ yín lójoojúmọ́ mà. ok tell them. Mm. yes ma ẹ ṣe gan ma ẹ bá wa fẹ́ ẹ ṣàdọ́ọ̀gì hmm. ìyá tó ní tìjú ìyá àgbà yàyà olóṣù kò sẹ́nibọ́dì tí ò lè bú tó ti ń bú ọba. Hmm. tó bá ti fi kábíyèsí sílẹ̀ àwa náà máa fi sílẹ̀ kò fi sílẹ̀ báyìí united united nation máa bẹ́ẹ̀ rí ẹ̀ fóònù bẹ́ẹ̀ni united nation ó máa ní fbi gbogbo àṣírí ẹ̀ la máa tú síta. ẹ máa ẹ wo aṣọ tẹ wọ lálẹ́ mo láìsí ẹ̀dán mo láìsí aṣọ yìí gbogbo ẹ̀dán sí ilé mi mo láìsí ah! ìgbà tẹ ìgbà tẹ ẹ gbé yẹn gan gan mo rò pé ṣé mo lè ọlọ́run jẹ́ kí n dàbí wúmà yìí kí ṣe máa jó bí wúmà yìí ṣe ń jó ah! ó ga jù thank you my darling. Thank you. Mm like serious mo like mo like yín wà like, mo like dress yín lẹ́nu mo like ẹ̀pà ó dùn gan. ẹ ẹ dẹ ní iṣẹ́ mi lẹ̀ kí ẹ dúró ná bí òkan kì í ṣe ṣìná ẹ ní kò sí ẹnìkankan nílé yín tó jẹ́ pé bóyá àbí màá mú àjẹ́ ń sọ gbogbo ẹ ṣe àdúmáyà mi yẹn tẹ bá ní mi nínú fọmìlì bí ìyàwó ìyàwó ọkù ìyàwó kiri kan ní. ok ẹ fẹ́ yọ kẹ̀kẹ́ nídìí kẹ lẹ́yìn kẹ́ ẹ ṣẹ̀yìn bí àá ojú yín dàbójú à. Àyà ilẹ̀ gbọ̀ngàn ló ń yí. Ókè ẹ bẹ́ ṣàyà bí àyà. Ẹ ṣàyà bí àyà ọtí mà. Ẹ ah, ṣèbàdí bíi ti láǹkùsà. Wọ́n ní ẹ̀wọ̀. Ah, bts six eh, eh, ok na ó yá àyà ló ṣe sí àyà yìí náà ní nǹkan o. ìyá yín gbá náà yẹn ní gbòòrò tí wọ́n sílẹ̀ látẹ́kẹ́yìn wọ́n ti bàjẹ́. lẹ́yìn eléyìí bí eyín ẹran eléyìí yàtọ̀ sí táìgà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọgbọ́n ni bẹ́ẹ̀ni wọ́n ti retí ẹ̀ wọ́n retí ẹ̀ ní sùn nìbàdàn láti wá jẹ oyè lórí àwọn ọ̀bọ ní sùn nìbàdàn wọ́n retí ẹ̀sà bíngò ẹ̀sà ọ̀gbọ́n ló máa jẹ́ o ẹ má sọ bẹ́ẹ̀ nínú sùn nínú sùn nìbàdàn ó máa jẹ́ oyè nínú sùn ó máa jẹ́ oyè nínú sùn nìbàdàn ní àárín àwọn gòrílà àwọn ẹgbẹ́ ó máa jẹ́ o. láàárín àwọn àwọn ọ̀bọ àwọn lágídò bẹ́ẹ̀ ni yóò jẹ́. láwọn àìjọ lórí ọ̀bọ̀ kọ́ o ní ó jọba àìjọ lórí àwọn ọ̀bọ̀ kọ́ máa jọ lórí àwọn ọ̀bọ̀. ẹ ṣe àwọn kan tuntun ń tẹ̀lé yìí us ẹ ṣe thank you thank you all right bye àti ti gbé mi. hello. hello. yes mama. yes. auto success. yes mo ń da yín lóhùn. auto success látàmẹ́ sọ́ọ̀sẹ̀ ẹ̀ ṣe gan ẹ wo ó dẹ̀mí àtọkọ mi máa ń jà lórí ọ̀rọ̀ yìí gidi. Ah, ẹ má jà ẹ má jà ẹ má jà ọ sì dán ọ lọ ẹ má jà ọ fúyà yẹn jẹ ìjọ eh, ah, ìyá lórí fún mi. ó ń jẹun lọ́wọ́lọ́wọ́ ó gbúdọ̀ jẹ́ kó yó ipò ẹ gbúdọ̀ ga ah, ní èyí ó máa jẹ́ bọ̀sán tó máa láṣẹ bọ̀sán days hmm, ẹ ṣe mà ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ọmọ Dáúdé jọ ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ má jẹ́ kí ìyáálé mi lọ bílò. ẹ tó gbọ́ la mo fẹ́ contribute sí kinní tẹ̀ fún wọn yẹn o máa fi nǹkan kan ránṣẹ́ àkáǹtì tí bá máa fi sí. ok kí ó yẹ fún mi ní báwo ni mo ṣe máa ṣe é sí ok ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ hmm, ṣé kí ṣe lè fi owó sí pépà kí n pín pépà mi. mi ìwà ọmọ kinní lèmi máa ń lò bíi zéèlì nǹkan kan ẹni máa fi ń sẹ́ǹdì owó sáwọn èèyàn ni. ok. okay jẹ́ ẹ kí n pe ẹ kí n pe tolúwa ni mí ná ìyẹn mọ kọ̀ǹpútà dáadáa jù mí lọ jésù tó fún mi come darling. Ah, àwọn èèyàn nísinsìnyí a máa. I'll, I'll give it to people ẹ̀yin èèyàn ẹ tún ti ẹ tún ti jẹ àwọn èèyàn tún ti jẹ ti rí sí you what can we collect money from sin from America okay okay okay ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mà ẹ mọ̀ kan tó eh. ṣẹlẹ̀ ṣé ẹ máa fún mi ní eh. ẹ sẹ́ni ehm, ẹ pè mí sí ẹ fi whatsapp mi another one kí n wá fún wọn how can we collect money from ṣe. mo nọ́mbà whatsapp. no mo fẹ́ fún yín ní orúkọ àwọn èèyàn tó máa gbowó yẹn ni kí n fún yín lórúkọ àwọn èèyàn yẹn tẹ kúkú ṣe direct sọ́dọ̀ yín nàìjíríà láti fẹ́ fún wọn right mo fẹ́ fún wọn èmi lè fẹ́ fún wọn but mo fẹ́ fún àwọn èèyàn nàìjíríà i want to give it to people because a lot of people are asking. ẹ báwo la ṣe máa gbọ́ owó tá a bá fẹ́ gbà pẹ̀lú àkáǹtì dátì yìí tá a máa fi rẹ́mì àbí ṣé rẹ́mì ẹ lè lo rẹ́mì. rẹ́mì kíni ni mo ń lo zelle nìkan ni àti cash app. cash app sani cash app. yín nọ́mbà kan ṣé ẹ ní lọ́wọ́ kí n fún yín so kẹ wọ́sọ̀. mo jẹ́ mo máa ń ṣe sáwọn ọmọ mi ní nàìjíríà mi wàá mọ̀ bóyá mo lè ṣe é sí i má ṣe kan látòrí bus evolution. ok ẹ lè ṣe lórí bus evolution máa gbọ́ àwọn tí mo fẹ́ sẹ̀ndì ẹ̀ sí màá fún yín ní àwọn àkáǹtì ẹ ẹ kàn sẹ̀ndì ẹ̀ direct ni ẹ má sẹ̀ndì ẹ̀ sọ́dọ̀ mi kó má bàa tún di àtọwọ́dọ́wọ́ ẹ ti understand. Okay, okay. And you understand, but yeah, and the blessing will go directly to you. People will, when they get it, they will pray for you. What I will just do, okay. and then for you in account, and then for WhatsApp number, mi kejì. Uh, plus uh, plus one four three eight. Okay. Ah, mi wá ti kọ́lẹ̀ o. Okay, <laughs> four. Okay, four three eight. Four three eight. Plus one. Yeah, four, three eight. Seven double two seven. double two. double two okay. yeah two zero two one. seven seven double two. yeah two again. two zero uh, two okay. zero another two one yes that's it ẹ máa send his message two one. Okay so in okay. that one nobody should call me on that one that i just call now but ẹ̀yin ẹ kàn whatsapp níbẹ̀ yẹn so tẹ́ bá ti whatsapp mi màá wá list gbogbo orúkọ àwọn tí ẹ máa fún àkáǹtì yẹn ẹ kàn send sí wọn direct ṣé o ti yé yín mẹ́yẹn ẹ send ẹ̀ sí wọn direct èmi lẹ fẹ́ fún but i want to give it to people the blessing will come back to you ṣé mo àwọn èèyàn mi ò lóúnjẹ ní nàìjíríà ń sìn but àwa a sì lóúnjẹ nílé ṣé o ti yé yín mẹ́yẹn and the moment bẹ́ẹ̀ ṣe lanu lẹ́ni tẹ́lẹ̀ fẹ́ fún wa ní owó yẹn lórúkọ jésù ọlọ́run á máa increase finance yín ni ọlọ́run á catapult yín to the realm of financial breakthrough ẹ máa jẹ́ orí ẹ ẹ máa yẹ orílẹ̀-èdè òní tọrọ jẹ ojú òní tì yín gbogbo tọ́ta bá pinnu fún yàn táforí gbé ẹ máa rẹ́yìn ogun ogun òní rẹ́yìn yín ẹ̀yin lẹ́rọ yín ogun o ẹ ò sì ní kú ní sáà àti àkókò yìí orí ọmọ yín aṣojú yín social libi thank you very much ma mo appreciate yín god bless you ẹ ṣé gan ma yes ma ẹ ṣé ẹ ṣé níbẹ̀ yẹn so ma, send ẹ sí. ẹ bá fún ìyá yẹn jẹ dáadáa o ọ̀rẹ́ mi ni tẹ́lẹ̀ àmọ́ mo ti delete ẹ ẹ bá fún jẹ dáadáa. Ah, ìyá wèrè olórí burúkú ìyá òṣì ìyá tó ń bọ̀ bá tó ń bújòyè tó ń fún gbogbo èèyàn olórí burúkú ẹ má fi olórí burúkú ṣọ̀rẹ́ ẹ jọ ẹ má padà sọ́dọ̀ ẹ o mo bẹ̀ yín ni o. ìgbà kan nìyẹn o. ẹ má padà o ẹ má bọ̀ olórí burúkú ni o téèyàn bá ti bá já àgùntàn tó bá bá já ó máa jẹ̀gbẹ́ o orí burúkú. Mm. ìgbà tó ń ṣe dáadáa ni kò ṣe dáadáa mọ́ sí. Ah, ọlọ́run ti padà lẹ́yìn ẹ̀ nígbà yín ayé ẹ̀ ti dàbí ti sọ́ọ̀lù ni tó bọ́ lọ́rùn sọ̀rọ̀ mm. ẹ ma thank you ma ẹ jẹ́ káwọn ẹlòmíì pè wọlé God bless you ma bye ma yes ma ìgbẹ̀yìn ayé mi má jẹ́ kó dàbí ti ẹ sábọ̀ tó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ nínú ìṣẹ̀lẹ̀ tó wá parí rẹ̀ sọ̀dọ̀ hello. hello. hello. hello tóbi. yes sir. ẹ ra ètò. yes sir. ẹ o. yes sir. ọlá ló ń pè láti láti Germany. kọ́lá láti Germany God bless you sir ẹ fẹ́ bá wa dá sétò yìí ó yá sir. mo fẹ́ bá yá ìyá tẹ́ ń bá sọ̀rọ̀ yìí kò sọpọlọ lórí ẹ. ok another information. èèyàn máa sọ léèrè á lóun ọmọ Saudi Arabia tó bá tún dọ̀ láti lọ pé òun ọmọ Ìbàdàn. ṣé ló ń kẹ́lẹ́ kí a bá sọ̀rọ̀ kò sọpọlọ ọ̀hún ó dàpọ̀ ẹ tó kọ script yẹn fún tó sọ tó ń kọ̀ ọ̀kan tó máa sọ fún kò mọ òun kọ̀ máa ń kọ́ òun kọ̀ ọ̀nà máa fi kọ́ fún òun kọ̀ máa ń kà á tiẹ̀ ni. ṣé yẹ yín mà. ok ẹ bọ̀ tẹ́ mọ̀ kó tó ṣẹlẹ̀ sà ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ńgbà míì wọ́n máa ní ká má dáwèrè lóhùn bọ̀ nígbà míì wọ́n máa sọ pé ká dáwèrè lóhùn kó má bàa gbọ́n lójú ara ẹ̀ ṣó ti yẹ yín mẹ́yẹn àkókò kan gbogbo nǹkan ló ní àkókò ṣẹmọ pé ńgbà míì tó bá ń ta sí yín tẹ́ ń ta sí ẹ̀ kàn máa wò níran irú àná sì tó ń fi mí pa táwọn kan pè níjọ́ yẹn tí gbogbo wọn ṣe yàmà yàmà wípé mi ò dáhùn láti jẹta tí yàbà dán ti ṣe wọ́tọ́jọ́ kan olófo ni mm, olófo ni wọ́n olófo. olófo ni kíní ẹ̀kan lé ní ìtọ́fọ́ ogun mọ́tò ẹ̀ máa ń pè ó yẹ kán ni ó yẹ no kò yẹ kán sùn òun gọgọ ló yẹ kán dáná sùn. Hmm. ó yẹ kán súnmọ́ lólè ẹ̀ tó ń bọ́ ọba tó ń bújọ́ ètò gbogbo ẹ̀ kán súnmọ́ lé ní ayé táyà ti bàjẹ́ ayé ẹ̀ dẹ̀ ti bàjẹ́ àbẹ́sí wa yẹn ó máa káṣẹ kò ní kò ní ó máa kàn fọṣọ ní dublin tó wà kò ní dúró kó tó máa fi jápa o. àmín. Hmm. kò dẹ̀ síbi tó ń lọ gọ́sẹ̀ gan bó dé kò mọ̀ láti airport náà ọmọ máa nà láti airport tó ti balẹ̀ jẹ́. Ah, irọ́ kò lọ lé ilé tó ń lọ ilé ló lọ tààrà ìsàkú nílé ẹ̀ ibẹ̀rẹ̀ ló lọ ìlú tó la ibẹ̀rẹ̀ ló lọ àwọn aláṣẹ àwọn aláṣẹ ti gbà. bẹ́ẹ̀ ni wọn ní jẹ nàìjíríà ìsàwùkú ló ń lọ ìsàwùkú ni. bó ṣe máa bó ṣe máa rí fún nìyẹn kò ní rí bá ṣe kò ní lọ́nà gbégbà ìtòwù kọ́dún ìparí yìí in fact ìtọ́ máa ti ń pín owó báyìí ẹ sábà ìyá ló máa jẹ́ ń bẹ̀. àmín àmín jésù àmín àmín àmín àmín. bó ṣe máa rí bó ṣe máa rí ni bó ṣe máa rí ni torí èèyàn kì í gbọ́ àgbàlagbà kò ń ṣèyàn ló yàn síbi ọlọ́run ló yàn bá eh, síbẹ̀ eh. wọ àwọn ẹni ẹ̀sìn ṣùṣù ó bẹ̀rẹ̀ ní gbé wọn ṣépè òun mm. sọ oríṣiríṣi burúkú burúkú nípa wọn mm. ah, ayé sábàgò ní dáa o. ayé ò ní dáa ayé ò ní dáa. àmín àmín àṣẹ. no ẹnu yóò gbúdọ̀ gbófo ẹ̀ fọṣọ kò ní dúró ko. àmín àṣẹ àṣẹ. ìyá ìyá ìyá olórí burúkú aláìbàjẹ́ olójú jóná bí ojú òkú. bẹ́ẹ̀ ni bí òkú tó tiẹ̀ bá mọ̀. àwítọ́ àwítọ́ olóhùn tàgbọ̀ òun méèkì thirty thousand lọ́sẹ̀. Hmm. ìwọ ló ń pa o dúrọ́ọ̀gì ló ń ta o. dúrọ́ọ̀gì ló ń ta oògùn olóró ló ń ta bẹ́ẹ̀ ni káwọn kan. ṣé europe náà kan gbogbo àjọ wà. ó wà lẹ́nu pé òun méèkì thirty thousand lọ́sẹ̀ òun méèkì hundred thousand lọ́sẹ̀ bí wọ́n ṣe ń káwó nìyẹn oògùn olóró ló ń tà ló fi ń gbé wọlé láti India àbọ̀tá ti já àti tú àṣírí ẹ̀ ti tú báyìí ó ti tán ló bá tán. Hmm. ó ní òun ta oògùn mọ́kọ̀ dúró ṣó lọ́kọ̀ lé ni. kò lọ́kọ̀ hmm. kò lọ́kọ̀ á lóun ta ìṣó ìṣó tán fi ń kan òun pósí òun lọ yọ lára ibì kan kò lọ́kọ̀ ó lóun ya ips ọmọ ẹ̀gán òní ọmọ ẹ̀gán òní tábàtẹ̀ sọ pé òun ti gbó òbú ẹ ti rùn wọ́n sọ pé bó ṣe bó ṣe bọ́ pàǹtì ní ọjọ́ yẹn ní ọdún iwájú àyìndé bá wọ́n níṣe làyìndé sáré fọwọ́ bo mú pé. mo wà bẹ́ẹ̀ mo wà bẹ́ẹ̀ ojú mi ni ojú mi ni àyìndé àyìndé alájì alájì yára nu ni. àyìndé bó ṣe láìkí kiri ìtọ́. alájì òkú bàtà wọn bá fi ya. ẹ má flag iṣẹ́ òní mọ́ o. gàjí gàjí ló lọ kó bàtà alájì bẹ́ẹ̀ gàjí ló lọ kó bàtà alájì alájì ò lè dúró ko. jésù mi o. Ah ah ẹ mọ̀ pé <laughs> gàjígàjí ọkọ̀ òkú gàjí sì lè fọwọ́ bomú toró máa ń lọ sí mọ́ṣúárì dáadáa ó fọwọ́ bomú gàjígàjí ọkọ̀ òkú arúgbó gàjí ló jẹ kókò arúgbó <laughs> ẹ̀yin ìtúbàdì o ẹ̀rí pàwọn ilé ìtúbàdì o. mi ò bá di mi ò bá di òkú tí mo rí ni mo sọ. ó yé mi ó ti yé mi ó ti yé mi gàjí ló jẹ kókò arúgbó ẹ o. Mhm, iná náà fi wo náà o ẹ má gbà fo iná náà fi wo náà o. èpè náà fi wo èpè. Hmm. òun náà fi wo ayé ẹ ti bàjẹ́. ayé ẹ ti bàjẹ́ hmm. bó ṣe máa rí bó ṣe máa rí fáyé ẹwẹ ṣí kílẹ̀ ká lè máa pè wọlé every time o. bẹ́ẹ̀ni a máa ti àti sílẹ̀ ṣe rí fún ilé ìjẹ mú dání yẹn mú dání kó máa lọ bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni kó máa lọ bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀. ó yá ta ló wà lórí òpó ta ló wà lórí òpó à ń gbọ́ yín o à ń gbọ́ yín ọ. níyẹn ó fẹ́ mo ń tẹ̀ láti ṣe ó yá o ó yá náà à ń gbọ́ yín hello. à Hello, gbọ́ o. hello ẹ kálẹ́ o. ẹ kálẹ́ o. yes sir. ẹ pẹ̀lẹ́ wà. yes sir. ẹ wo ètò yín arabisẹ́tì ẹ̀ gan o kódà inú wa máa ń dùn gan bá ti ń gbé tó yẹn gan ni. ẹ ṣé o ẹ ṣé. ìyá tẹ̀ bá sọ̀rọ̀ yẹn ìyá yẹn ti máa gan. Hmm ìyá yẹn ṣe ìyá gidi jà ẹ bó jẹ sọ pé wọ́n sọ pé ọmọ nàìjíríà lòun tiẹ̀ bá lójú wọ́n sọ pé ọmọ ìbàdàn lòun bá lójú jẹ àtàjẹ ìbàdàn. Hmm. yóò wọ́n kọ́ wo programu ìyá yẹn bí kí n ṣe àdáadáa mẹ́ta wọ́n fi àárín ìyá yẹn ṣé kèmí sọ tòótọ́ fún yín ṣé kèmí sọ tòótọ́ fún yín. kí n ṣe bí ajé léwu kú. ṣé kèmí sọ tòótọ́ fún yín kò ń ṣe ọmọ ìbàdàn o ọmọ sambisa ẹni bá tún flag kìíní yìí ó yá lọ sí òkú ọmọ ẹ bẹ́ẹ̀ ni má flag o ẹ má ṣojo o ọmọ akin òkín ṣojo ẹsẹ bọ́ọ̀dù ọmọ akin òkín ṣojo ọmọ òkú náà kò gbúdọ̀ ṣojo ọmọ òkú ni ọmọ sà òkú má ṣojo ṣòtìyé ẹ̀yẹ́ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹ jẹ́ n ṣàlàyé fún yín ẹni pé wọ́n lọ́mọ ìbàdàn kì í ṣọmọ ìbàdàn torí bẹ́ẹ̀ ni mo ṣe dárúkọ ẹ̀ sí òórùn ṣòtìyé yín kò dúró kò gbẹ̀kọ́ wẹ̀ ṣe é rí ní ìsàlẹ̀ lọ́hùn-ún ibẹ̀ ni iṣẹ́ mọ̀ pé òun náà wọn ló lọ fi ọmọ ológun dúdú ṣàlàyé ẹ wọn ló lọ fi ọmọ bí ọmọ bẹ barista hmm. ọmọ yẹn náà wọn ní nìjẹ ni bàbá ìyá ẹ rìn lọ nìjẹ ibi tó ti ń ṣàgbèrè káàkiri àwọn bẹ́rìbẹ́rì àti mọ̀nkí ló bá yẹ sùn ó máa ń wá ẹ tó máa tì í mọ́ lọ́wọ́ ni ó máa wá ń tajà ní Ìbàdàn tó ti yẹ yín ó wá rí iwájú ilé tán ló máa ń pàtẹ sí wọn láwọn abọ́dẹrìn kan ló ní fámìlì yẹn so nǹkan tó ọmọ ìbàdàn. àyà burúkú kódà ètò ògbìn fáwọn ọmọ ẹ̀ gan-an ìkan burúkú ló gbìn fáwọn ọmọ ẹ̀ lẹ̀. ó ju burúkú ó ti jẹ́ àyàwó ọmọ ẹ̀ máa yé ìyá dáadáa. ìyá dáadáa yọmọ sí pẹ̀lú ìpógámù yọmọ sí pẹ̀lú fáwọn èèyàn kọ́ bẹ́ẹ̀ nìkan ni ìyẹn sọ̀rọ̀ sí. Hmm. ẹ bá pè báyìí pé burúkú náà máa ṣẹ́ ṣé èèyàn wáyé léyìn. Hmm. ó yá adúmí tó wà lọ́wọ́ kó wà nàìjíríà o hmm. àwọn ò ní jẹ nàìjíríà o. kò ń sọ ọmọ nàìjíríà mo sọ fún yín pé ọmọ nìjẹ́ nìkan ẹ mọ̀ nìjẹ́ ni ó mọ ibi tó máa gbàdé nìjẹ́. yọmọ ti àgbàlagbà ọmọ sí ìdílé lórí program yọmọ sọ dáadáa lẹ́nu. ẹ yóò máa fi ń ha ọgá ọmọgá ọmọgá. ìyàkọ́ nìyẹn o kódà owó àwọn èèyàn báyìí ọlọ́wọ́ jẹ ọbẹ̀ tuẹ́ àdúgbò fọ́nà ọba náà hmm. ẹ ṣe pé tó ẹ ṣe gan ni ẹ mọ gbà fún o. àbá ah, ti gbà ní. yes ma. má gbà fún. one flag di show yìí ẹ̀yin ewé kí ló dé tẹ̀ ń ṣojo ẹ̀yin ọmọ ìsà òkú ẹ̀yin ọmọ beragran ẹ̀yin táyé ẹ̀yin ti bàjẹ́ ẹ̀yin oní sickness ẹ̀yin mẹ́tálò ẹ̀yin terrorist orí Facebook ayé ẹ̀yin ò ní dání kí ló dé tẹ̀ one flag mi àbẹ̀tì sẹ́wọ̀n ni kò jẹ́ yín. hello. hello ma. hello. mo tún ẹ wo mo tún pè yín padà ni mo láìkí bọ̀dá àbàtò sọ̀rọ̀ tán sí i. Hmm. bọ̀dá yẹn sọ òtítọ́ ọ̀rọ̀. àì hmm. tún ṣe sọ sórí ẹ̀ pológun dúdú sọ sórí ẹ̀ yìí hmm. ah, ayé obìnrin ojú ẹ̀ tì mí ó dójú ti àwọn obìnrin àgbáyé. Mm. Mm wọ́n máa ṣe ètùtù wọn ò ṣe ètùtù ní arógún yẹn ló ń jẹ́ sábọ́ọ̀dù sáwèrè hmm, hmm. ẹsẹ̀ olórí burúkú hmm. ẹsà coronavirus ìyàwó àlọ́ ṣe ń pè. coronavirus koro ẹsà coronavirus. ẹsà koro àkọ́bí àkọ́bí ti ya wèrè ó ti mú gbáná orí ẹ̀ ti burú ẹ̀jọ̀ kò sọ́mọ rẹ nínú ìbọn. kò sí. sẹ́yìn ẹni kìyà rí bẹ́ẹ̀ kọ́mọ rẹ wà nù ẹ̀ kò lè sọ́mọ rẹ nù ẹ̀. kò sí kò ah. sí àǹtí mi hmm. ayé ẹ sáwòrè ti bàjẹ́ hmm. torí pé ti bá tiẹ̀ tí mo bọ́ ẹwà àná tó ní idán òun torí kò lòun òun ṣe bákan ṣé yẹ hmm. kóbìnrin máa sọ tó lówó kan lòun fi ra sìgá mu láàrin ọ̀sẹ̀ kan obìnrin tó bá tiẹ̀ mu sìgá kan kó jí mú kọ̀ọ̀kan yàrá eh, ẹ̀ ṣó yẹ kó máa sọ ojú wa ń sọ lórí screen fún àgbáyé púpọ̀ ọlọ́dájú ọlọ́dájú ṣùgbọ́n ẹbí kọ́lọ̀ tẹ̀ lọ́ba mú pamọ́ bí kò tiẹ̀ kúkú yà kó ẹ̀ lọ. ó máa kúkú yà. wàhálà ó dojú tìyàn wàhálà ojú ń tì. ẹ tó fẹ́ pé yàn máa kúkú ẹ̀ sí tó lè yàn máa kúkú ẹ̀ tó máa tètè tó kú tó ń ṣẹlẹ̀ sí lọ́wọ́ náà. ọmọ ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ tó ṣe kéde ẹ̀ díẹ̀. ẹ ẹ ẹ tó máa kú nìyẹn àwọn ìdí ló máa jẹ́ díẹ̀ díẹ̀ a máa dìde ó ti ń dìde ó lédè máa máa wúkọ́ fú ló máa wúkọ́ ó ti àwọn ti já ó yẹ ó dà pé olú nǹkan tóun náà jẹ́ làwọn ọmọ ẹ tó dé pọ̀ mọ́ gíga ní mọ́ mi. kàkà kó sàn lára irú kan ní irú yóò irú ròǹbòrùn irú ìyá lọmọ ṣẹ́ni tó lè máa bú ọkọ ẹ̀ gàdáfì yẹn tó yẹ wo ọkọ̀ wo mọ́tò twenty twenty two twenty twenty kìíní kan twenty three eh, kan mo dẹ̀. ẹni yóò máa ń eh, ṣọkọ ẹ ẹni yóò máa ń ṣọkọ ẹ ara àwọn pátákìdá náà ẹni yóò ṣọkọ ẹ o ẹni yẹn kàn eh. gbèsùn yẹn náà sọ pé àgbèsùn ní ipò nǹkan rí páláṣẹ́wó ni pé ó máa ń wò ẹ páláṣẹ́wó ni pé ó tún máa ń lọ ọgbà tó lọ Dubai gan pé nǹkan tó wò jẹ sí wa pé ó ti ṣàṣẹ́wó pé òǹgbà tó lọ Dubai pé àwọn tó wà lọ dó etí ní HIV ìgbà yẹn àwọn akókòrò ńlẹ̀ so aṣẹ́wó ni wọ́n ló máa ṣe òun náà hmm. dẹ̀ sọ ó ní two thousand ọkùnrin ló bá òun sùn gbà tó ń ṣaṣẹ́wó yẹn ìyẹn lè ṣe tó bá ti jókòó ní ojú ara ẹ̀ tẹ́ bá ti rí kó jókòó báyìí ẹ máa rí pé ojú mọ́ra wọn gbogbo ẹ ti yin bẹ́ẹ̀ ni mm, mẹ́mẹ́mẹ́ ẹ òjò hmm. mẹ́mẹ́rin bẹ́ẹ̀ ni ó ti rùn mẹ́mẹ́mẹ́. ó yẹ kí àwọn obìnrin àgbáyé hmm. ká lọ ṣàdúrà kọ́lọ́ọ̀bá amọ́ àwèrè kúrò ní ah, àwọn tó ti ṣe báyìí àwọn abiyamọ ayé wọn ti ń ṣe é bẹ́ẹ̀ ni ó dójú tó obìnrin. wọ́n ti ṣe ẹwádìí hmm. wa kọ̀ọ̀tọ̀ kan lójú mi ọ̀tọ̀ bọ́ọ̀lù àwọn tó wá ń tẹ̀lé ṣọ́ọ̀tì jọ ya wèrè. wọ́n ya wèrè terrorist ni wọ́n wọ́n ti síwìn wọ́n ti jọ múlẹ̀ ní tó ṣẹlẹ̀ rèé my sister ẹ máa gbọ́ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ káṣọ tòótọ́ fún yín ṣe eré àwọn yẹn wọ́n ti ní àìsàn àwọn míì ní àìsàn hiv èmi ní. nǹkan mi mo forúkọ bò láṣìírí tó sọ̀rọ̀ nílùú amẹ́ríkà ń jọ sí ẹ̀gbọ́n tó ti sẹ́ pé à ah, ó dẹ̀ mm. mọ́ pé ó ní kánsà o ó fẹ́ kí n tú gbogbo àṣírí ẹ̀ mm. síta so àwọn èèyàn yẹn wọn ò ní lè ṣe wọn ò ní lè ju pé kó hmm. ṣàmà táìpù fún tó ti yé yín kó má bàa tú wọn síta ní gbangba nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn àṣírí ti wà lọ́wọ́ ẹ̀ tó ti yé bẹ́ẹ̀ yẹn hmm. bí àní ọkùnrin kan náà hmm. tó máa lóun ṣe yorùbá fi máa forúkọ bò láṣìírí òun náà ò lè jáde àtòbìnrin kan báyìí náà gẹ́ẹ̀ kan náà tó ṣe yorùbá fi wọ́n ti fàṣírí sí lọ́wọ́ wọ́n ti ra oògùn lọ́wọ́ ẹ̀ oògùn hiv oògùn gbogbo sí yẹn àṣírí yẹn ó ti wọ́n ló máa ń rùn òbò tó bá ti kan wọ́n ló máa ń ṣomi wọ́n ló máa ń dorí bó ṣe ló dorí yẹn nínú òun ló ti ṣe bẹ́ẹ̀ ni ó ti dúdú ó ní gbogbo ìdí òun ó ló ti dúdú ó ní gbogbo ìwò yẹn ó ti bàjẹ́ mm, ẹ sá ẹ sá ẹ sá ẹ ṣe jà. fẹ́ Auto mm. ẹ jẹ́ káwa náà máa pè wọlé ẹ má yẹ kó fìyẹn pè ní wa a fẹ́ máa pè. ẹ má máa pè wọlé. ẹ máa lówó ẹ máa lọ́lá ọ̀rọ̀ ẹnu yín máa dá ṣáká bẹ́ẹ̀ ni ẹni máa sọ̀rọ̀ sáwọn bíi tàwọn kan ní Maryland bẹ́ẹ̀ ni ṣe ń pè láti ìlú Amẹ́ríkà báyìí ọ̀rọ̀ ẹnu yín máa dá ṣákáṣáká orí tí yín ò ní gbà bọ̀dẹ̀ ẹ ò ní gbọ́mọ sí i ẹ ní náwó kọ̀ọ̀sálẹ̀ àpọ̀ ẹ máa ríṣẹ́ ṣe iṣẹ́ yín. ogun ló máa pa òun ẹ ẹni tó pè mí wọlé ológun ló máa pa yìí tẹ fi tẹ ń flagi wọn ní kẹ jẹ sórí wọn ní kẹ gbà mọ́ra mo wá sọ fún yín ẹ̀yin arábìnrin my sister yìí ẹlẹ́fẹ́ máa pè wọlé láti òní lọ. oyún ní gbàbọ̀dé àwọn yóò ní ṣá bíi ti ẹsẹ̀ bọ́ọ̀dù ẹ̀ẹ́dí dàbí òkú tó ẹ̀bá mọ̀ lórúkọ Jésù ògo yín yóò máa ṣá prapra ẹ ó yá ṣàpàpà ó yá ẹ ó dàbọ̀ ó dàbọ̀ ó dàbọ̀. tó bá tún fúláàgì ẹ̀sà wèrè tó bá tún fúláàgì ayé ò ní da o àti tó bá tún fúláàgì ọjọ́ ikú ẹ̀ máa yá wéréwéré ìwọ tó ń fúláàgì yẹn ò yá bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kó palẹ̀ ara ẹ̀ mọ́ ó yá lọ bójú ikú tó bá tún fúláàgì má fúláàgì kó ọ̀n Hmm, hmm, hmm. kò sí ogun tó lè <laughs> ó yá ń gbọ́ yín o à ń gbọ́ à ń gbọ́ à ń gbọ́ yín sma à ń gbọ́ yín. hello. a ti ń lò. ẹ ah. ẹ. Eh, eh bẹ́ẹ̀ni wèrè gidi wèrè àṣàbà. Hmm. bẹ́ẹ̀ni gbogbo èèyàn ló ọmọ. ti ẹ kára bí ẹ yá. Hmm bẹ́ẹ̀ni ah, ẹran ni wọ́n gbúdọ̀ máa nà ni ẹ gbúdọ̀ rẹ ewúrẹ́ kẹ má nà ewúrẹ́ ni. Mm. ó bàjẹ́ fún un o gbé o dẹ̀ lọ sí gbogbo ara lẹ̀ lórí títì nínú àgbáyé kó máa wù ẹ́ báyìí ah! ṣé èèyàn lélẹ́ àbí ẹran ah, eléyìí ò ṣe èèyàn mọ́ sọ fún mi. ni o ọ̀bọ ni everybody is a bingo everybody. everybody know as a bingo, ah. as a gorilla, as a monkey, as a polar, as a menta, olórí jíjẹ, olójú. Mm. Mm. Mm. Ah, ó ti ya wèrè ó ti ya wèrè ó ti ya wèrè wèrè gidi. Ah, àpẹẹrẹ i gbogbo orí adé adé adé. bẹ́ẹ̀ni. òṣoògùn tó lè ṣe fún ẹ máa fún gbẹ̀t lọ. báwo báwo báàdì ẹnìkan sọ pé nẹ́tíwọ̀kì ni ẹ ṣe máa ẹ ṣe gan ni adúpẹ́ fún yín adúpẹ́ ẹ ó yẹ máa tẹ love kán má bàa. kí ló tó jójo ṣe jojo bẹ́ẹ̀ yẹn náà ṣe bó ń pèrè ní nǹkan bàbá sórí ẹ burú ni ah, ah. ṣe bó lójo dẹ ṣe bí ojo kí ló dé ṣe bó ọmọ làwọn ọmọ. ọmọ akílà wa tó wà láàyè. Ah. ó yá Auto Bola pẹ́pẹ́ dẹ ó yá pẹ́pẹ́ dẹ. ẹ ṣé ẹ ṣé God bless you welcome ọmọ mi o my sí ọ̀wá mi mo fẹ́ kó o pè wọlé ká. a pè táìtù tèmi yàtọ̀ sórúkọ tí mo kọ sí lórí fẹ́ wò bóyá dùn. di show you don't fly so please ọmọ mi lòun fẹ́ pè wọlé i'm calling You nọ́mbà ẹ̀ kí n wá kí ló kí ló pa nọ́mbà One flag gan sí ó ti jẹ wọ́n ó Oh yeah, eh, omo koto shele. Oh, yeah. 哦。